والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته الحديث التاسع في كتاب بلوغ المرام يقول الحافظ رحمه الله تعالى وعن أبي قتادة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم قال في الحرة إنها ليست بنجس إنما هي من الطوافين عليكم أخرجه الأربع وصححه الترمذي وابن, وابن خزيمة ليبتي أفاتي ẹgbàáwọ̀ rẹ̀ lẹ́kẹjọ wá fún wa èyí tó dá lórí títẹnubọnú gbá èyí tí ajá tẹnubọnú gbá àti kí ni nǹkan tá a ṣe láti fi fọ igbá yẹn mọ́ àfàmù àdìsẹ́ lẹ́kẹsàn wá fún wa àdìsẹ́ lẹ́kẹsàn yẹn òun ní í ṣe pẹ̀lú olóńgbò. tó ní í ṣe pẹ̀lú olóńgbò ìgbà títí ẹlẹ́kẹjọ tó ní ṣe pẹ̀lú ajá ẹlẹ́kẹsàn-án ṣe pẹ̀lú olóńgbò ìgbàwọ̀rọ̀ yìí wá láti ọ̀dọ̀ bàbá Qatada radiyallahu anhu ọlọ́run bá kó yánu sí i ó ní òjíṣẹ́ ọlọ́run bá kí àti ọlọ́run bá إنها ليست bi إنها ليست laysat bi najisin ìpè olóńgbò kìí ṣẹ̀gbin olóńgbò kìí ṣe ẹ̀gbin innama hiya mina at-tawafina alaykum kọjá nǹkan kan bí ìbá ṣe ọ̀kan nínú àwọn nǹkan tó máa ń lọ sí máa ń bọ̀ láàrin yín. akhrajahu al àwọn mẹ́rẹ̀ẹ̀rin náà gbé jáde àtìmọ̀ tó máa sọ pé àwọn mẹ́rẹ̀ẹ̀rin Abu Dawud An-Nasa'i àti Ibn Majah àwọn náà gbà lérò wa sahhahahu At-Tirmidhi wa Ibn Khuzaymah At-Tirmidhi yìí àti Ibn Khuzaymah àwọn sọ pé ẹgbàá wọ̀rọ̀ ìfẹsẹ̀ ìfẹsẹ̀ rìn lóògùn rege. أبو قتادة رضي الله عنه تقبى إقباوار إيوا أنا في ماما بابا قتادة wọ́n sì sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa kí n lorúkọ rẹ̀ ń náà sọ abẹ́ àwọn tó ṣe pé tí wọ́n fi mọ̀ wọ́n ní bàbá alágbájá. tó ń mọ̀ mọ́ bàbá alágbájá yẹn lọ́pọ̀lọpọ̀ gbọ́ ó ṣeé ṣe kó jẹ́ kórúkọ wọn kọ̀ hàn sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn. ẹbí ayé ìsìn náà nìyẹn ní tí ti mọ̀ ní baba kan bàbá elépo bàbá ngarawa tòókọ tó fi mọ̀ yẹn iná làwọn èèyàn mọ̀ fi gbé náà ní ẹ̀dá kúkú náà kọ bàbá elépo náà ah, bàbá elépo náà ni ngarawa ngarawa náà ni ah, ẹ sì mú kọ́ torí ẹ̀ ló sì jẹ́ pé nínú àwọn tírà tó ń sọ fún wa nípa ìtàn ìgbésí ayé àwọn sàbẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam á rí i pé nínú apá kan nínú àwọn tírà yẹn wọ́n máa ń sí abala kan bẹ̀ tí wọ́n máa ń ṣe ní báàbù man ishtahara bilkuna báàbù man ishtahara bilkuna so àbí báàbù kuna báàbù man ishtahara bilkunya báàbù kuna sọ ibi náà tí náà dárúkọ àwọn tó ti pín tẹ́fì mọ́ ni bàbá alágbájá bàbá tẹ̀mẹ̀dù. tìrẹ̀ ni ìmáàmù Muslim ibn al-Hajjaj rahimahullah wọ́n ti kọ tírà kan fún wa tó pè ní Kitabul Qunah Kitabul Qunah nítorí ká lè bá a mọ̀ nípa arú àwọn orúkọ yẹn bẹ́ẹ̀ ni ìmáàmù Zahabi aná kọ tírà kan tó pè ní Kitabul Qunah. tọ́ Abu Qatada yẹn ìyapẹ́ ẹnu wà nípa orúkọ rẹ̀ ṣùgbọ́n èyí tí wọ́n ní ó lágbára dùnú tí wọ́n sọ nípa orúkọ rẹ̀ ní Harith ibnu Rib'i alḥarithu ibnu Rib'i wọ́n lé lẹ́yìn lọ́gba adúmọ̀jù nínú tí wọ́n sọ nípa orúkọ rẹ̀. wọn náà ní Faris Rasulillahi sallallahu alayhi wa sallam gẹ̀sìngẹ̀sìn tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. ó kópa nínú ogun uhud àti gbogbo ogun tó wá lẹ́yìn uhud bàbá yìí ti ṣaláìsí ní ọdún kẹrìnléní àádọ́ta lẹ́yìn hijrah nabi muhammed sallallahu alayhi wa sallam ní medina àmì ti sọ pé kúfà ló kú sí ní ayé amirul mu'minin ali ibn abi talib radiyallahu anhu onasi pẹ̀lú ali ibn abi talib níbi jíjà. gbogbo ogun tí Ali ibn Abi Talib jà lórí òjíṣẹ́ ọlọ́run bá kí àti ọlọ́run bá kó máa bá ọ sọ yìí pé ó sọ nípa olóńgbò tí bá wo àdéhìí yìí nísìnyí ó ní ọ̀sán nípa olóńgbò kì í sọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam oníkàntúrà láti ṣàlàyé fún asódà tá a fi ní àdéhìí yẹn mú ó lànà bí sọ nípa olóńgbò pé innaha laysat bi najis kì í ṣẹ̀gbin innaha laysat binajis tó bá ti ké bí hadith yẹn ti ṣe wánu pé innaha laysat binajis kìí ṣẹ̀gbin kí ni nǹkan náà gẹ́gẹ́ bí wọ́n ti sọ nípa omi òkun pé huwa at-tahuru ma'uhu al-hillu maytatu tí wọ́n bá sọ sábàbí rẹ̀ fún abúlé àti fẹ́ mọ̀ huwa at kí ni náà tó náà ni innaha laysat binajis torí ẹ̀ ni wọ́n ti sọ nínú ìmọ̀ yìí pé gbogbo ẹ̀gbà ọ̀rọ̀ tó bá wá gbogbo àyà tó bá wá tó ti pa àlè gbọ́ yé láì mọ sábàbí rẹ̀ pẹ̀lú ibratu bi khususi sababi la bi umumi laf al-ibratu bi khususi sababihi la bi umumi lafzihi rẹ̀ sábàbí tó gbà wá orí rẹ̀ lálímìtì ọ̀rọ̀ rẹ̀ sí lórí àní tayọ̀ bẹ̀ ìnà ha sábàmọ́ sábàbí ha tàfi indikéètì kí ni ha yẹn àgbọ̀dọ̀ gbé tayọ ha tó wà mẹ́ ìnáha lẹ́sẹ̀ bìnájẹ́ gbàtà ti sọ polongo ni ajá polongo ni kìí sẹ̀gbìn àwa ni gbé lọ ká pé ìnáha lẹ́sẹ̀ bìnájẹ́ kẹlòmíì wọn á lò fún ajá kẹlòmíì wọn lò fún eh, ẹlẹ́dẹ̀ kẹlòmíì wọn lò fún pẹ́pẹ́yẹ kẹlòmíì wọn lò fún kínní àlùmọ́hìmì tí àdéhì wá ń parẹ̀ lálẹ́ mi tirẹ̀ lé lórí. ìnáha lẹ́yìn sẹ́tìbínájẹ́ wọ́n ní sábàbí àdéhì yìí òun náà ní pé Abu Qatada radiyallahu anhu wọ́n dá mi sí inú àgé fún àbí kíní àlùwàlá láti fi sàlùwàlá nínú olóńgbò kan bá wá wọ́n bá bẹ̀rẹ̀ sí ní mu nínú omi àlùwàlá tán gbé kalẹ̀ fún un fa asugha lahal ina òun bá tún tẹ orí igbá yẹn bá fún sódà tí ó fi lè mú bẹ̀ dáadáa Abu wọ́n tún tẹ̀ bá fún dáadáa kókó lè bá a mú bẹ́ẹ̀. faqila lahu fi dhalik wọ́n ní àákín á ní tẹ́ ń ṣe ẹ fẹ́ bomi jẹ́ ni wọ́n sọ fún Abu Qatada bẹ́ẹ̀. faqal Abu Qatada wa ni qala Rasulullah sallallahu alayhi wa sallam innaha laysat bi najis sábàbí àdéhùn torí rẹ̀ á lè gbọ́ ọ̀rọ̀ yẹn yé láì má sábàbí rẹ̀ gbogbo ọ̀rọ̀ tó bá sì wá tá a lè gbọ́ yí láì bọ́ sábàbí rẹ̀ sábàbí rẹ̀ náà dá pákà nínú ọ̀rọ̀ yẹn gbogbo ọ̀rọ̀ tó bá wà ní alukurani àbí wà ní sunna tá a bá gbọ́ yí láì mọ sábàbí tó mú wá sábàbí rẹ̀ náà di àrọ̀ ọ̀rọ̀ yẹn ìyẹn ni pé a gbọ́dọ̀ sọ sábàbí rẹ̀ kọ́rọ̀ yẹn ó lè bá yé láì sọ sábàbí rẹ̀ ọ̀rọ̀ yẹn ò lè yé tó a jẹ́ pé sábàbí náà ti di ara ọ̀rọ̀ yẹn. tọ́ báyìí ìní àdéhìí ti ṣe wá. innama hiya min at-tawwafina alaykum. ìyẹn ni pé olóńgbò àti nǹkan kan bí bàá ṣe kọ́kàn nínú àwọn ọmọ ọ̀dọ́ yín. ibn al-Athir rahimahullah ta'ala nínú an-nihaya fi gharib al-hadith nítorí gbogbo ń sábà ti gbọ́ yé nínú àwọn gbólóhùn tó wá náà àdìsí ànábì sallallahu alaihi láti lọ sínú àwọn tíra tí wọ́n ṣe special nípa àwọn word tó ṣe pé tùmọ̀ àwọn òye nínú àdìsá nàbì sallallahu alaihi wasallam àti dictionaries náà làwọn náà. wọ́n ní ìtumọ̀ ọ̀pọ̀ ìfúnbí òní alkhadim ọmọ ọ̀dọ́ ikú olóńgbò ń àwọn ọmọ ọ̀dọ́ yìí ni. إنها من الطوافين عليكم والطوافات والطوافات يقولون بأنه هم مدعين من الطوافين عليكم لأنه هم مدعين tí wọ́n ń ṣiṣẹ́ sìn. nínú ẹgbàá ọ̀rọ̀ kan wá pé mina tawafina aleikum wa tawafat bí wọ́n ń bẹ nínú àwọn ọmọ ọ̀dọ́ yín akọ àtàwọn ọmọ ọ̀dọ́ yín abo lé tí wọ́n àti wọ́n ṣe jámù sífàtúl hirrati jam'a mudhakkarin salimi tá a sì mọ̀ pé lédè lárúbáwá wọn kì í ṣe plural kan ní jọ́mọ̀ mọ̀dákẹ́rì sẹ́lìm àbí kọjá pé ó ní làákàyè kọjá pé wọ́n ní làákàyè olóńgbò sì ní làákàyè. bọ́lá anábì sọ̀rọ̀ àti láǹtí wá sí jọ́mọ̀ rẹ̀ ní jọ́mọ̀ mọ̀dákẹ́rì sẹ́lìm pé ìnáhà mina tọ̀wáfínà alaykum wa tọ̀wáfà. wọ́n ní lámà wọ́sẹ̀fẹ̀tì hẹ́rọ̀ bí amẹ́lẹ̀ lọ́kọ̀lẹ́ sọ́hà àǹtó sọfà bí sífẹ̀tìhìn ìgbà tí wọ́n ròyìn rẹ̀ pẹ̀lú pé ń ṣiṣẹ́ àwọn onílàkàì ọ̀tọ́ka lóru ọ̀rọ̀ tá a máa ń lò fún àwọn onílàkàì fòna. iná hamina tọwọ́ fíìn ẹsẹ̀ bí èèyàn ni wọ́n ní ọmọ ọ̀dọ́ yín ni lọ́pin wọ́n tọwọ́ fáàt àtàwọn ọmọ ọ̀dọ́ yín lóbìnrin ẹ̀yìn wà kéde kíni olóńgbò fa kí ló dé tán fi pè wọ́n bẹ́ẹ̀ torí pé wọ́n ti ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni kí ala kulli hal eléyìí òfin hàn wá pípé olóńgbò ìkí ọlọ́ọ̀tánú rẹ̀ lọ́lọ́wọ́n bá fi ṣe ní tí ì sẹ̀gbìn nítorí tí wọ́n pè ní oníwọléwọ̀de sọ́dọ̀ yín tí wọ́n bá pè lẹ́gbìn èèyàn ní lè sẹ̀mí pẹ̀lú olóńgbò nítorí ọ̀kẹ́nubọ̀ bí ọ̀kẹ́nubọ̀ bí ọ̀kẹ́nubọ̀ bí gbogbo ẹlẹ́dàá gbogbo ẹlẹ́fọ́ gbogbo àá mọ́ṣíkìlá ni. ẹ wọn sọ pé kẹ́ ẹ jáde nù yàtọ̀ sí ajá tó ṣe kékeré gbọ́dọ̀ bá yín gbélé. ẹgbàá ọ̀rọ̀ yìí ó ń fi hàn wá ipe tó mọ́ ẹni olóńgbò kìí sẹ̀gbìn gbìmọ̀ àná bá tẹnu bọ̀ a lè lo omi tó fẹnu bọ̀ láti fi sàlù àlá ṣùgbọ́n tá a lè mú láwọn àlẹ́ nítorí pé ìwádìí táwọn yẹn bá ṣe nípa sáyẹ̀nsì ni ó fi hàn wá nígbà tó ń sọ pé irun rẹ̀ yùn gẹ́gẹ́ tí ọba wọnú omi tí èèyàn bá mú ó lè dá oríṣi àrùn kan lẹ̀kùn sọ eléyìí ń bọ́yá sàmọ́pọ̀ mi bàjẹ́ kò bàjẹ́ a lè lò fún àlùwàlà a lè lò fún wẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nítorí máa lo lóńgbò omi tó bá sì mú kù ohun tó máa lò náà. ṣùgbọ́n tí olóko bá jẹ ẹ̀gbin tọ́jẹ́ ẹ̀gbẹ́ tọ́jẹ́ asínrín tọ́jẹ́ òkété tọ́jẹ́ kìnnìkan tó bá tẹnu bọ́nú omi lókun gbàtà bá ti rẹ́gbin nínú omi tó mu kò sí wàhálà àmọ́ tá a bá rẹ́gbin nínú omi tó mu torí ẹ̀gbin yẹn la ṣe ní lo omi yẹn kì í ṣe nítorí tolóńgbò. tọ́ba á jẹ̀gbin títí gbà wo la lè jìnnà sómi pé bóyá ọgbọ́dọ̀ oṣù mẹ́ta kó tó tún ká tó fi ilẹ̀ kọkẹ́ nu bomi tá a lè lò. bàbá sọ pé kò burú kò sásìkò kò sásìkò ọ̀sá tó bá jẹ̀gbin nísìn kò burú pé lẹ́yìn one hour two hour tó bá mú mi alẹ́ lomi yẹn tá a bá sáti rẹ́gbìn láàrọ̀ omi tí o mú. tẹ́lẹ̀ yẹn jẹ́ gbèsè jẹ́mbẹ̀. àwọn apá kan nínú àwọn olùmọ̀ sọ pé rárá o tó bá jẹ́ ẹ̀gbin àfi fún lákòókò àkókò tí ó pẹ́ sórí ẹ̀ ẹ̀yìn ìgbà náà la tó lè lo omi tí ọba kẹnu bọ̀ alákùlà hàl eléyìí fi hàn wá pé olóńgbò tẹ̀rí yẹn kìí ṣẹ̀gbìn àti pọ́tọ́ kéèyàn ní olóńgbò tó bá fẹ́ kò sí tó burú mẹ́ torí wọ́n ní kìí ṣe ẹ̀gbìn wọ́n ní kìí ṣe ẹ̀gbìn sáwọn lè ra kò burú nù kọ́ ra kò burú kọ́ ra tura àmọ́ àdéhìí kan tánàbí sallallahu alaihi wasallam ti kọ̀ fún wa láti ra àbí láti ta so ṣùgbọ́n tá a wá lè jẹ bí ẹnìkan ní sìtì ń tíráàbù lọ tí mọ́tò rẹ̀ gbá olóńgbò ó sì dúró wọ́n sì sáré mú pé á ah, ẹran nù ẹran báwo fa ẹran báwo so torí pé ẹ̀rí pé ó ní eyín sọ̀nsọ̀ méjì ànábì sallallahu alaihi wasallam ti kọ̀ fún wa pé gbogbo ẹranko tó bá níyàn ọ̀gán yẹn wọ́n ṣe léwọ̀ fún wa láti jẹ wọ́n ṣe léwọ̀ fún wa láti jẹ ṣíṣe léwọ̀ láti jẹ kọ̀sọ́dẹ̀gbìn torí ẹ̀ la ṣe ń mọ̀ pọ̀rọ̀ àwọn fuqaha tó máa ń sọ nígbà bíi pé gbogbo tó bá ti dé ìwọ̀ ẹ̀gbin ni ẹ̀gbin ni báwò wọ́n lè gbọ́dọ̀ jẹ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kì í ṣẹ̀gbin àdéhìí tún wá tó sọ fún wa pé kì í ṣẹ̀gbin tán tó máa rí bẹ́ẹ̀ yẹn ǹjẹ́ olóńgbò sádà kí àwọn sílẹ̀ kọ́ máa tún rí bẹ́ẹ̀ di èèyàn hmm? ẹ̀yin lẹ ẹ pè sọ kálukú lọ́mọ fa màdébà ti sẹ́gun kálukú lọ́mọ so ṣùgbọ́n ìjọ da ni kíkẹ́ méjì kọ́ máa sùn orí bẹ́ẹ̀ di èèyàn àbí òye torí pé èèyàn ò ní yé máa sùn tí olóńgbò tó náà fi máa hùwà olóńgbò kọ́nà sànù wa. lẹ́yìn náà àwọn ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ tó jẹ́ kí ọba yẹn lẹ́rù láti máa gbarú àwọn olóńgbò láyìíká yìí àbí òye wa nítorí pé ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ tí wọ́n bímọ tuntun tó ló ń gbòjì àǹdíjẹ lọ àti òye wa tòun máa tó máa ti ń gbé lóńgbò tó ń gbé kọjá ààyè rẹ̀ lónà ọmọ pé kò sírun tó hàn jẹ́ fá dábàá di wàhálà torí di eléyìí kálukọ sọ̀rọ̀ ẹ̀. lẹ́yìn oṣù túmọ̀ sí wọn àti pé ń tọ́ mọ́ ni kò á túmọ̀ sí kíkọ́ ọmọ ajẹ́ kó gbogbo olóńgbò tí wọ́n bá ti rí ọmọ sá ni àjẹ́ àbí èyí wa nítorí pé gbogbo olóńgbò ńlẹ̀ yorùbá ìbàdí làwọn ti sọ dàjẹ́ gbogbo ẹyẹ òwìwí àjẹ́ bá kí á ló tún kú mọ́ kò sí ẹranko kan tó ní tíráàmà gbogbo wọn sọ dàjẹ́ alá ewúrẹ́ àjẹ́ pé pé ewúrẹ́ kan ọjẹ èrè o òun á nà lọ́wọ́ bá wú ọlọ́run kọ́kọ́ rẹ̀ ó wù ní. torí di eléyìí alákòlá hàl àwọ̀rọ̀ jẹ́ ẹni títí kí ọkàn máa ti ràn máa rọ́ ẹ̀bí òye wa olóńgbò tó bá tì ọ́ nípa ọ̀mọ̀pọ̀ tì ọ́ àwọn olóńgbò lóru táyì bá gba àwọn lágbo lé àbí òye wa lẹ́yìn pé kùtì òkété pọ̀ mbẹ́ wọ́n lè máa wá kọrin sí létí kí wọ́n máa pariwo bí ọmọ tuntun fa tó ẹ á pè tọ̀ ẹ̀sùn rere o ẹ yọ pọ́npọ́ sí wọn ni tó yé àwọn máa ti sẹ jíjáde sáwọn lórí bí ẹ̀mẹ́ta wọ́n tulẹ̀ ibi òní ṣe máa wá sí ra nù lọ́jọ́ bó ti jẹ́ mẹ́ẹ̀ àdéhìí tún wá wá àdéhìí ẹlẹ́kẹ̀ wá. sòwò náà àǹfààní tá mu nínú àdìsẹ lẹkẹsàn yìí ọlọ́run pé olóńgbò tẹrí yẹn ní tó máa ní kì í sẹ̀gbìn àmọ́ jíjẹ́ ní tó máa rẹ̀ kò túmọ̀ sí pa kò túmọ̀ sí pa jẹ o. àti pé olóńgbò oníwọléwọ̀de ló jẹ́ sáwọn èèyàn tó bá tẹlẹ̀ kó olóńgbò kẹnu bóúnjẹ rẹ oúnjẹ yẹn ò dẹ́gbin àmọ́ tó o lẹ́yìn náà olóńgbò tẹ́ rí yẹn wọ́n bẹ nínú àwọn ẹranko èyí tó ti pé ọlọ́run bá dá kún ọmọ súnmọ́ yẹn ọlọ́run bá dá kún ọmọ súnmọ́ yẹn ó ti lè jẹ́ ẹranko tó lè nìyàn lára bẹ́ẹ̀ náà ló lè jẹ́ ẹranko tó lè wúlò fún yẹn wọ́láṣẹ inú àǹfààní rẹ̀ iná ní kí gbogbo ibi tó bá wà ńkọ èkúté kan òkété kan wọn ò ní ta fèlèfèlè nítòsí bẹ́ẹ̀ wàhákẹ́dà ẹni tó bá sì mọ̀ pé òun ò ní tọ́jú wọn dáadáa kọ́ mọ́ wulẹ̀ ní wọn lé torí kí wọn má bàa wọ náà torí wọn gẹ́gẹ́ bí obìnrin táwọn ibi sallallahu alaihi wasallam sọ pé yọ wọ náà torí olóńgbò kan kò fún lóúnjẹ kò sì fílẹ̀ kọ́ lọ jẹ nínú kókó lẹ̀. ìgbà ọ̀rọ̀ wa láti ọ̀dọ̀ Anas ibn Malik ẹlẹ́kẹ̀wàá radiyallahu anhu qala جاء أعرابي فبال في طائفة المسجد فزجره الناس فنهاهم النبي صلى الله عليه وسلم فلما قضى بوله أمر النبي صلى الله عليه وسلم بذنوب من ماء فأهريق عليه متفق عليه أنس أم مالك رضا نسي وني أروكو كان أواني أجو كان أو àtọ̀ sí ما abìkan nu mọ́ṣáláṣí ọwọ́ alọ́jọ́ kan ó sì wo ibì kan nínú mọ́ṣáláṣí ọ̀tọ̀ sí. pàṣẹjọ́rọ̀ hùn náà àwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí jágbe mọ́ káàkiri kí ló ń ṣe mẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí jágbe mọ́. fanahahum nabiyu sallallahu alayhi wa alayhi wa sallam anabi wa kí àti ọlọ́run kò máa bá a ó ní áá ah, ah, ẹ má jágbe mọ́ o ẹ má jágbe mọ́ o. falamma qada bawlahu màtọ́kùnrin tọ̀ tán amara nabiyu sallallahu alayhi wa sallam bidanubin min ma'in anabi kpala sẹkẹ kí wọn wá bọ́kẹ́tì omi kan tó tóbi kí wọn wá wá fa uhriqa alayhi wọn sì dàlú tọrẹ muttafaqun alayhi alimami bukhari àti muslim ni wọn gbà wá ẹni tó gba àdìsí yìí wá sàábì tó gbà wá abu hamza abu hamzata anas ọmọ Malik ọlọ́run bá kó yọnu sí i lọ́jọ́ ọ̀kan nínú àwọn ansọ́r láti inú Banu an ọ̀kan nínú àwọn Khazraj ọmọ ọ̀dọ̀ anabi wa Muhammad sallallahu alayhi láti ìgbà anabi sallallahu alayhi ti dé Medina lánàá sì ti ń sọ ọmọ ọ̀dọ̀ fún anabi sallallahu alayhi kó n fẹ́ kọ́ àwọn ìyá rẹ nù àwọn ìyá rẹ ti ń sórí eré fọmọ wọn nítorí wọn ti mọ̀ pé pẹ̀lú ògbó Ọlọ́run tó bá ń bẹ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ọ̀nà oríire nù ìsìnkú ní kànábì ọmọ ọmọ òsì fa tọ́lá ànábì èmú yẹn sìn tọ́lá ẹni àná ti sọ pé mo sọdún mẹ́wàá tí mo fi ń ṣiṣẹ́ sí ànábì Muhammad sallallahu alaihi wasallam wọn ò sì bá mi wí rí nípa tí mo ṣe pé kí ló dé tó fi ṣe àbí ní mo kọ̀ láti fi kílódé tó ṣe ọdún mẹ́wàá tọmọ kan máa gbọ́dọ̀ èèyàn fúnjọ́ mẹ́wàá yóò sì gba ìbáwí bíi ọgọ́rùn times ten ká ó kéré jù yẹn tẹwa wà nàbí wa Muhammad sallallahu alaihi wasallam fọdún mẹ́wàá kò sí kílódé kí sì lóde abẹ̀dẹ̀ fún ọdún mẹ́wàá tó fi ṣe iṣẹ́ ti ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tọ́bàán ó túmọ̀ sí pé ó ń bẹ nínú àwọn èèyàn àwọn tó ṣe pé wọn ò nídìí kí wọn máa bá wọn wí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ bá wí ó máa ń bí ọ̀pọ̀lọpọ̀ àìgbọ́rọ̀ fáwọn míì àìbániwí a sì máa túmọ̀ sí pé èèyàn gbọ́rọ̀ fáwọn míì gẹ́gẹ́ tí mo fi ń bẹ nínú àwọn èèyàn tọ́jú ọmọ ojú bí wọn ti fojú bá wí báyìí ó ti gbọ́rọ̀ ó sì ń bẹ nínú ẹni tọ́jú ọmọ ẹnu tẹ́ẹ̀ bá ti fẹnu bá wí kò tí ì gbọ́ ó sì ń bẹnu ọmọ igi ṣé pé tí wọn bá sì yọjú sí i kò tí ì mọ̀ pé nìkan sọ̀rọ̀ tòṣùgbọ́n Anas ibn Malik radiyallahu anhu kò dájú kọ́ ọmọ igi ni kò sì dájú kọ́ ọmọ ojú gan ni á ń bọ̀sibọ́sí pé wọ́n ti àjọ mẹ́nu gbogbo níta máa ti ní oṣù mẹ́sẹ̀ ni àbí sọlá àti láti kà fún pé tán báwo ló ti wá ṣe fẹ́ ṣe tí ò ní sátìsì nítorí pé njọ́tà nàbì gan dé mẹ̀dínà kò jọ ọmọ ọdún mẹ́wàá lọ àbọ̀ ọmọ ọdún mẹ́jọ so gbogbo ìgbà tó fi ṣiṣẹ́ sí ànábì tó lọ́wọ́ àti làǹtà ànábì fi kú anasi ò tí ju twenty years àbí eighteen years lọ àbẹ́ẹ̀ rí nǹkan mẹ́rin tó túmọ̀ sí pé tó máa ń bá wí tó ń gba ń gi tó ń gba ń gbogbo ń gbogbo ìgbà yóò ti sá fa tó náà sì sọ gẹ́gẹ́ bí wọ́n nu hadithi tí wọ́n nu Sahih Bukhari àti Muslim ó lóun rẹ́ni tí wàá rẹ̀ dáa tó tà ànábì sallallahu alaihi wasallam gbogbo báwọn ṣe jẹ́ ọmọ kéékèèké máa bá wọn ṣeré máa súnmọ́ àwọn máa bá wọn jókòó máa bá wọn nájú débi kó ńláàbúrò kan tí òjò kéékèé báyìí lọ ànábì sọlá ṣẹlẹ máa bá ṣeré ó sọ ní àbúrò mẹyìr àbúrò mẹyìr ọmọ tí ò tí ì tí ì tí ì já kún wọn tún ní bàbá àrùn mẹyìr wọn tún máa sọ fún pé má fa alẹ nù gẹyìr kí ló ṣe ẹyẹ olóńgò rẹ ànábì ọmọ bá wọn ṣeré débi péjọ kan ọwọ radiyallahu anhu anábì ránṣẹ́ wọn wá ní mo ti mọ̀ lọ́kàn mi pé ní jíṣẹ́ mo ti mọ̀ pé ní jíṣẹ́ tó nígbà tí Anas wa ń lọ ó ní mo sì mọ̀ pé tún jíṣẹ́ <laughs> mo sọ lọ́kàn mi pé ní jíṣẹ́ àmọ́ mo sì mọ̀ pé tún jíṣẹ́ nígbà tí wọ́n lọ dé kan ni mo rí káwọn náà yà á dúró wòran tí bẹ́ẹ̀ lànàbì yọ sallallahu alaihi wasallam nàtànàbì yọ kẹ́ máa wọ àpèjúwe tánàtì fi sọ pé wọn ò bá mi wí rí lórí tí mo ṣe pé kí ló dé tó fi ṣe èyí tí ń ṣe kí ló dé tó ṣe ànàbì sallallahu alaihi wasallam mi à sẹ́wọ̀n pa wá tí a bá fọgbọ́n yọ tá a wá mú látẹ̀yìn gbọ́ǹkà kú àbára ni wọ́n mọ̀ tí mo bẹ̀ ń sẹ́nu. láìláìláì ànàbì sallallahu alaihi wasallam wọ́n ti rà lọ wọ́n sì tún bá ara ẹ̀rìn pé à ṣé iṣẹ́ tá a bẹ̀ ọ́ ti jẹ́ láìláì lọ́gbà ó ní mo bá sọ pé mọ̀ ń lọ náà nù ànábì ò sì sọ̀rọ̀ sẹ́mi kó wọ́n sọ pé kí ló dé tó ti lọ ẹ́ sórí kọ́ máa ṣíṣẹ́ tá a bẹ̀ ọ́ ti jẹ́ ó ní mọ̀ ń lọ náà nù subhanallah tó ń torí di eléyìí eléyìí ni Anas ibn Malik radiyallahu anhu. Anas ibn Malik ó gbé lu Basra ní ayé Umar ibn al-Khattab torí kó lè bá kó àwọn èèyàn lẹ́sìn kan àtọ́dún mẹ́ta ọdún láyé àwọn kan sọ pé kò lò tó bẹ́ẹ̀ wọ́n lè tọ́ dọ́gba àdùnnúkọ́ lọ ó lu kan alaihi nítorí sì fàtẹ́mi rẹ̀ fi gùn ni pé Allahu àlàmọ́ ọlọ́run ti kọ́kọ́ mi rè ogun so ṣùgbọ́n ara rẹ̀ ni alibarika àdúrà tí anabi wa Muhammad sallallahu alaihi wasallam ń tẹ̀sí anabi bẹ́ẹ̀ lọ fún pípẹ́ mi rè ogun ọmọ rẹ̀ ó sì pọ̀ màmá rẹ̀ náà lọ tọrọ subhan àwọn ẹ̀yà rí mọ̀ wá gẹ́gẹ́ bá àwọn ẹ̀yà abú náà wọ́n ti ṣe wà nínú àwọn ẹ̀yà rí nìyá náà. nínú àwọn ẹ̀yà rẹ̀ gidigidigidigidi ẹni asma'u bintu abi bakrin radiyallahu anhuma ìyá náà sinà bá ń tọrọ fún anábì tọrọ fún kíkẹ́ mi rẹ̀ ogun kọ́mọ rẹ̀ ọ̀pọ̀ gbogbo ẹ̀ sì sẹ̀ ẹ̀mí rẹ̀ wá gùn kò gùn ní gùn yà àwọn ọmọ rẹ̀ sì pọ̀ wọn ọ̀pọ̀ burúkú ni wọ́n pọ̀ so eléyìí ni Anas ibn Malik Anas ń fún wa ń rò ó ní jẹ́ àrọ̀bí nísìbà ẹni tí ti ń gbé oko olùkó ni wọ́n ń pè ní àrọ̀bẹ̀ àrọ̀bí kò bá laraba lárúbáwá kò bá jẹ́ ẹni tí èsì lárúbáwá àrọ̀bí olùkó nù yàtọ̀ sí lárúbáwá nù àrọ̀bí olùkọ́nù torí délé èèyàn ń gbénú oko ń gbénú àbà àgbèjà àní àrọ̀bí yò nílìí o àrọ̀bí yò kàn wá bá mi lónìí o sòkò túmọ̀ sí fún wa pé ah, àbí lárúbáwá ń gbèlú yín ni eh, lárúbáwá o lásán <laughs> so nítorí délé eléyìí ni wọ́n ń pè ní àrọ̀bí wà ẹ̀yìnbọ̀ ẹ̀yin náà sì mà tí wọ́n ti pèèyàn kan lólùkọ́ tí wọ́n ti pèèyàn kan lólùkọ́ tọ́ba àwọn ọ̀wà tí ó wù kò ní jọ tàwọn ẹni tó jàgbòrò so wọ́n ní orúkọ bàbá yẹn ní Dhul-Khuwaysira al-Yamani wọ́n ní ọjọ́ ọkùnrin kan jáàfì yá tọgbọ díẹ̀ tọgbẹ níwà ọgbẹ níwà wà rẹ gbẹ sẹni pé tẹyàn bá ti bá àwọn èèyàn lò ìwà rẹ̀ dàbí tira fún mi ni àbẹ́rẹ́ bẹ́ẹ̀ àmẹ́ tí máa ti ń bá àwọn èèyàn lò tí ìwà rẹ̀ ọ̀dà kọ̀dà kọ̀dà tó máa ti ń bá àwọn èèyàn lò ó dàbí ìgbà tí wọ́n fi gírísì pọ́ lórí ni wọ́n fi pọ́ lórí ìpẹ̀tẹ́ wà ń bẹ̀ òní sí bẹ́ẹ̀ mọ̀ ìpẹ̀tẹ́ wà ń bẹ̀ òní sí bẹ́ẹ̀ mọ̀ títí tí wọn náà fi di irú wọn. àmọ́ tí èèyàn bá ti dá wà ìwà rẹ̀ ó kò ní ṣe súnmọ́ jàfá wọ̀ wà fún torí ẹ̀ máa ń bàdá jàfá gbogbo ẹni tó bá ti lu ko wọn bọ̀ ni àbí òye tó ń torí délé ẹmẹjọ ọmọ yẹn pẹ̀lú kù ẹ̀yin náà ẹ má pẹ̀lú kù torí bọ́ọ̀ máa ṣe ń pẹ̀lú kù sí bẹ́ẹ̀ la gọ̀ọ́rẹ́ ọmọ peléke sí. so arákùnrin yìí Dhul Khuwaysira al-Yamani wọn lọ wá fabala fi ta'ifatil masjid bàbá yìí bá tọ̀ sí agbọn abìkan nínú mọ́sálásí sẹ́wọ̀n pé ntọ́dọ́gba tọ́tọ́ sí jíjára òkú rẹ̀ gan-an bá wọn sọ para àgbòrò tó tó bá jára àgbòrò àà àà ní àti èsì pẹ́yìn náà sẹ́wọ̀n pé lẹ́yìn ọwọ́ àà lásán yóò ti fẹ́ dákú àwọn aróko wọn ń ké gan ètò dúró ìyàtọ̀ nìyẹn wọ́n mọ̀ kí wọ́n wá wà mẹ́ tí èsì pa ń yàgbẹ́fà tàbí òye tó ń torí pé ló kó lọ́hùn táwọn bá tọ̀ wọn lọ jìnnàjìnnà tí wọ́n bá yàgbẹ́ wọn máa lọ jìnnàjìnnà tó yé ìtumọ̀ tó bá níṣẹ́ à ń sọ̀rọ̀ mi yẹn kán bọ́ pé òun sì tọ̀ èṣù má fi ṣẹ̀ wọ́n mọ̀ pé kí ló wá wà ń nítorí tọ́ lọ àtọ̀ wá ju ìfà àkàtì bọ́ bẹ̀ o ṣùgbọ́n àtàwọn ibi tí ọba yàgbẹ́ ni wọ́n lọ jìnnàjìnnà kan pé wọ́n mọ̀ gbóòórùn gbẹ àmẹ́yìn náà sì mọ̀ pé kí tòótọ́ oorun yóò pọ̀ fa ìgbẹ́ òsì nídìí kọ́pọ̀ kó tó ṣe kí ni kó tó rò tó ń torí ẹ̀wọ̀n ṣe máa ṣáájì náà tí wọ́n bá yàgbẹ́ àmọ́ tí wọ́n bá tọ̀ à kékin ni tó eléyìí ni nǹkan tó ṣẹlẹ̀ tàjàjàrọ̀ náà àwọn yẹn bá bẹ̀rẹ̀ sí pariwo máa kígbe máa ó túmọ̀ sí pé ọ̀làjú làwọn ẹni tí ń bẹ pẹ̀lú wọn àmọ́ òun kọ́ olúfo ni ó túmọ̀ sí pé wọn ò lè dọ́gba ìṣesí olùkọ́ àti tọ̀làjú àbọ̀lẹ̀ dọ́gba wàhálà kékeré kọ́ ni ẹni tí ọ̀làjú òsè kó tó lè bá olùkọ́ gbé fa torí tí máa ń sọ̀rọ̀ gangba mi ni ó ti bí ọ pé ká èèyàn lọ gbọ́ báyìí so òní òní má lè sọ jáde gba mi àmọ́ ká tó tí bá ní sọ̀rọ̀ ok ok mo ti gbọ́ mo ti gbọ́ torí tí wọ́n bá fẹ́ mọ comment on every issue yóò di pé ká òsè bá gbé wọ́n sì ti mọ̀ pé òun gan ni òsè bá gbé so eléyẹn bákan náà ìlọ́fà ló fi jẹ́ pé ìwọ́n jẹ́ aráàánú ìgboro wà lọ fárò kù ẹ̀rù pé wàhálà ńlá ni láṣẹ kẹfì dàrí bóyá obìnrin lọ́jọ́ ara àgbòrò lọ́fọkọ̀ aró oko wàhálà ńlá ni torí ńgbà tí ẹ bá gbé wọ́n ti pè ẹyin àti sùkàlẹ̀ tẹ wá fi fọ́ọ̀kù sí i àbẹ́rẹ́ <laughs> bẹ́ẹ̀ so òun wàá gbé ọwọ́ kan wá látòkù tó pé ògidì ìpẹ́ ni ó ti fi wá tú so ẹ̀kẹ́ babalágbájẹ́ fọwọ́ fọwọ́ bá wò <laughs> omi inú àgbọn àgbọn ni yọkàn yọkàn kó fọ́ọ̀kù yọ dá ní ìpẹ́ yọmọ àfọwọ́ kó wípé torí pé òun tiẹ̀ kí ni àmọ́ àtàrà ẹni jẹ́ àmọ́ àfi fọ́ọ̀kù fọ́ọ̀kù bá wò pé èèyàn ní yó. <laughs> nítorí pé gbàgbọ́ ti àwọn aróko ni pé gbogbo oúnjẹ tó o bá ti fọwọ́ gbé lọ ẹnu ò ní yó àbẹ́yẹn ọ̀gbọ́rú rẹ̀ rí báwọn aróko ṣe bìlíìfù ni bí gbogbo oúnjẹ tí ìbá ti ṣe àwọ̀ ọwọ́ rẹ̀ ló gbé lọ sẹ́nu ò ní yó bí ìgbà tó nǹkan dáńjẹ sí ọwọ́ ẹnu. ṣùgbọ́n ni wọ́n á jẹ pọ́kùnrin náà lọ́la dídíẹ̀ lọ́lọ́ fólùkọ́bìnrin wàhálà kọ́ o ó lè mọ̀ọ́mọ̀ da ṣúgà sọ́bẹ̀ kékeré gbogbo wọn funfun náà ni funfun bá wò ṣé wọn mọ̀ pé yọ̀ lélẹ̀ ni ọ̀dà ẹ̀ má bínú ọ̀dà ẹ̀ má bínú yẹn kò pé kọ́ má tún dayọ̀ sí tíì àfi kọ́ ọ máa ṣe sùúrù torí ẹ̀rọ ń sọ pé ẹni tó bá ti lu ko yìí máa ṣe kíni ọmọ bọ̀ ni bọ́yà náà lẹ́yìn wá ń lò lónìí lẹ́yìn apply lórí ọ̀kàwé kan kàwé fa pé ọmọ yẹn sọ kàwé àbí ọ̀kàwé so yóò ti kọ́kọ́ fajú pé ọ̀kàwé àbí ọ̀kàwé wọ́n ní ah, ọ̀kàwé okay to what level kí ni kọ́ọ̀tì ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni pé torí kọ́ mọ́ màá jẹ́ pé màá tí wọ́n máa ń sọ báyìí lọ́wọ́ bá dà sí báyìí ilé ọ̀bà dáhùn ìrẹ́ ló sì máa wò pé ṣé ẹni tó gbọ́n ni àbí kò gbọ́n sọ́mọ̀wé àbí ọ̀mọ̀wé subhanallah ló ti jẹ́ kí táwọn èèyàn bá jọra wọn ọ̀rọ̀ wọn ò ní sábà máa takora wọn wọn tí wọn bá jọra wọn wàhálà ó ti pọ̀ jù wọn kàn máa bá ń parí janjojúmọ́ ni tó ń torí délé bàbá yìí nígbà tí wọ́n tọ̀ tán parí wọ́n jágbé mọ́ wọn torí káwọn ẹni tó wà ń gbòòrò tọ́ nínú ẹgbàá ọ̀rọ̀ mi ìfọ̀kọ́ ọmọ ilé ìhìn náà sùn lè yẹ kọ̀ ọ̀bẹ àwọn èèyàn túmọ̀ láti ṣèyà fún un. yá tí bá ń ṣe pé wọ́n mọ tó tó á ah, ṣe inú mọ́ṣáláṣí. sẹ́wọ̀n pé báwo aná ẹ̀ ṣe rí bá a ṣe rí a ah, bẹ́ẹ̀ làwọn sàbẹ̀ ń rí a ah, yẹn a lẹ́yìn kan bá dánwó ẹ̀ wò níbi tílẹ̀ mọ́dé lónìí sẹ́wọ̀n pé ńgbà mi wọ́n máa sa ọrùn rẹ̀ lọ́tọ̀ wọ́n máa sa ẹ̀yìn rẹ̀ lọ́tọ̀

anabi wa a rasulillah sallallahu alaihi ah ẹ o ẹ o ṣé ẹ má pé káì anabi wa anabi kẹni anabi yi rahma tí wọn lè jẹ pé gbogbo èèyàn gbọ́dọ̀ jọdọ lásán àwọn kan gbọ́dọ̀ dàgbà nínú yín gbogbo yín bá age mate ẹ bá nǹkan ni gbogbo yín bá sì gbó nǹkan yọ sóyè torí ẹ anábì wa sallallahu alaihi wasallam wọ́n ti mọ̀ pé àṣìṣe ní tọ̀tọ̀tọ̀fá àmọ́ tá a bá fi yín lẹ̀kẹ́ fọwọ́ bà àṣìṣe tẹ̀yìn ó sì yóò ju ti tọ̀tọ̀tọ̀ lọ àbẹ́ ẹ̀kọ́ ni torí bẹ́ẹ̀ bá ṣe lù ní lóṣù máa fi yín fi ọ̀tọ̀ mẹ́tíláṣí lẹ́yìn náà mẹ́tíláṣí ànábì ẹ dáwọ́ bò kó ké tí máa tún ké ẹ̀wọ̀n ké yóò ké débi kan kò tún nílé ké máa pé tó ẹ kúkú pa mí pé kò tún ké má ọ̀ya. ànábì sallallahu alaihi wasallam wọ́n ti wo gbogbo nǹkan yẹn ànábì ni rárá torí ẹ àgbàlagbà gbọ́dọ̀ wà láàrin àwọn ọ̀dọ́ wàláì tí o bá sàgbàlagbà ẹ ti ba nǹkan jẹ́ tí ó ti pọ̀ jù àmọ́ àgbàlagbà wọn máa tẹ bírèkì ni ní wọ́n ti fẹ́ lọ àlọ́jù ẹtùrọ àwọn ẹsẹyìn díẹ̀ tẹ bá sì rò lọtẹ rò mú ọba pẹ pé ah Ọlọ́run ọmọ ní kí bàbá yọ sọ fún wa báwọn àmọ́ ti torí ó lè padà wá yín pé àti bá ṣe ńlá tó bá pẹ bá na ẹni náà gbà yín torí bó ṣe hàn sí yín at lọ take a decision ẹ̀yìn ọ̀rẹ́ yìí wọ́n padà hàn sí yín pé àṣìṣe ni tẹ́ ẹ mọ̀ pé kí ọmọ ti lù yàn pa àti kẹ́ ẹ mọ̀ pé ah, lù pa sẹ́mi pé ọlá pé ẹni tó ní làákà ìbẹ̀ láàrin àwọn èèyàn nínú ẹgbàá ọ̀rọ̀ mi anábì ní mẹ́ mẹ́ ẹ gbọ́dọ̀ dọ́dọ̀ rẹ̀ ẹ gbọ́dọ̀ dọdọ, ẹ gbọ́dọ̀ fọwọ́kàn ẹ gbọ́dọ̀ fọwọ́kàn. báyìí anábì sallallahu alaihi wasallam ń kọ fún un nínú mi dàrú nínú mi ẹ ẹ mandi. ẹ̀rọ ká burú ńlá ni ọwọ́ pẹ́ pariwo lásán ànábì túlẹ̀ gbọ́dọ̀ pariwo mọ́ à ń bọ̀ sí bọ́sí pẹ́ẹ́lù láìlà. sẹ́wọ̀n ah, káwọn èèyàn aró ti máa tà wọn ni wọ́n ti máa gbọ̀n pé wọ́n ní amájàgbé mọ́ wọ́n tún ní amọ́lù tó ẹ̀ kúkú bùn lówó. ṣùgbọ́n ànábì ọ̀sán lọ́wọ́ àti ọ̀la àwọn máa ń táwọn fẹ́ láti mú jáde mẹ́ torí ẹ̀ nínú ẹgbàá ọ̀rọ̀ látúzìrìmù ẹ má sẹ́tọ̀ máa ń dì nítorí tẹ́ bá sẹ́tọ̀ máa ń dì aburú ló ṣẹlẹ̀ ó lè dàárẹ̀ ìtọ́fẹ́ jáde kọ̀jáde ó ti kú láyé rẹ̀ ó ti bọ́ sáàrin lọ́dọ̀ àwọn onímẹ́dísìn lónìí wọ́n mọ àrùn kan tí ń jẹ́ bẹ́ẹ̀ ìtọ̀ ìtọ̀ tíìzì sáàrin títọ̀ bá tíìzì sáàrin sẹ́nu pé ẹ fa wàhálà mi tó afẹ́tọ̀ mọ́sálásí nìtọ̀ tíìzì wọ́n ní amátọ̀ nìtọ́ba tó anábìsọ̀lá sọlá látó zèrè mú ẹ má fẹ́ tọ̀ máa ń dì eléyìí túmọ̀ sí pé àwọn ọmọ tiwa náà ọmọ sàṣìṣe ọmọ ń tọ̀ sórí bẹ́ẹ̀dì àwọn ìyá wa fagbéta káì káyún sẹ́rọ ọmọdé yọkàn sẹ́tọ̀ ọmọdé ni ó lè dàrún láíláí fún ọmọ ń gbà mí tó a di pé ìtọ̀ ń bọ́ ọmọ jà ìtọ̀ ìjáde dáadáa wàá rí wo burúkú tó ti ké mọ́ ọmọ láti kékeré ni ló dé àrùn sọmọ lára kọ́ ọ dáadáa kó tún yàgbẹ́ kò burú nítorí pé ìtọ̀ rẹ̀ àti gbẹ́ ìdùnnú náà ní ìlẹ̀ ń wọ ọmọ sá àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ wá lọ́mọ tẹ́nì tí wọ́n ní yàgbẹ́ kálí ń kálí tẹ́lẹ̀ ọmọ tẹ́lẹ̀ bọ́tà ni máa pọ̀ nù lọ́nà ni ó yẹ ẹ̀ ń torí pé tọ́lọ́ máa àwọn èèyàn tẹ́lẹ̀ ni wọ́n ti wọ́n á wò pé ọmọ yẹn wàhálà rẹ̀ pọ̀ kọ́kọ́ tẹ́lẹ̀ náà ọmọ kí ni máa fún bàbá rẹ̀ wàhálà náà nítorí pé tẹ ẹ bá fi lé lọ ṣèṣì jáde mọ́ ó lè jẹ́ pé wàhálà lẹ fà fún. tó bẹ́ẹ̀ náà lẹ́lòmíì ń tọ̀ síbi tẹ ní àgbà kẹ́nìkan tọ̀ bíi mọ́ àbí ẹ̀kọ́ ni lẹ́ẹ̀bà gbọ́ tí títọ̀ nǹkan ara panu tá <laughs> ẹ̀rọ bá sọ pé tá nìyẹn ó lè kó sókòtò lẹ́ẹ̀kan náà kó tù ú lẹ́ẹ̀ títọ̀ títọ̀ bọ́yẹ ti dáràn sí lọ́rùn sẹ́yìn ọ̀mọ́ ẹjọ́ tọ̀tàn ẹ má fi hàn pẹ́ ti rí i níbo bá tọ̀tàn lẹ́wọ̀n àbá pé ah bàbá wọ́n ti kọ́ bẹ̀ ń pé èèyàn gbọ́dọ̀ tọ́ bẹ̀ mọ́ ẹ lọ pọ́n mi ẹ̀dá sí àbí òye ẹ lọ pọ́n mi ẹ̀dá sí ìgbà ah ọlọ́run ní jẹ́ kí onílàákà ìbejì ọ̀tán láàrin àwọn èèyàn sẹ́wọ̀n kí tọ̀tọ̀ gbọ́n oníwọ̀nsá láìrí njẹ́ ẹ̀kọ́ ìtọ̀tọ̀ gbọ́n tó fi ń di ẹ mọ̀ pé títọ̀ bá gbọ́n yẹn gbà mí kó tó tún sòkòtò ti tọ̀ bá ọ̀ bá dàgbà ju bó ṣe dàgbà ń lọ ó ti tọ́ ara so ọlọ́run ti ba ti orí ibi tí ó ti tọ̀ ẹ́ wọ́n á pé ah, káì ẹlòmíràn sọ fún mi àtọ̀ yìí ẹni tó láyà mi kò ní sẹ́tọ̀ máa di pé mo ti dàgbà kọjá àtúkọ̀ sẹ́tọ̀ máa mi màá tọ̀ yìí tí wọ́n bá gbọ́ jẹ́ kọ́ọ̀tù náà ní ká lọ. torí de léyìí arákùnrin yẹn anabi sọlá sọlá ni láà tó zèrè mú ẹ má sẹ́tọ̀ máa ń di òun. lẹ́yìn ìgbà tọkùnrin yìí tọ̀ gbádùn falamma qada bawlahu ìgbà tó tọ̀ gbádùn amara nabi sallallahu alayhi wa sallam bi dhanubi anabi sallallahu alayhi wa sallam pàṣẹ kàn lọ gbé bọ́kìtì tó tóbi wá tómi wà ń bẹ̀ mímá in tó kún fómi fa uhriqa alayhi anabi sallallahu alayhi wa sallam ní kí wọ́n dàlé lórí alimami bukhari àti muslim ló gbà wá àdéhìí ẹ̀kọ́ pọ̀ ń bẹ̀ gán nínú ẹ̀kọ́ tó wà ń bẹ̀ onípẹ̀tọ̀ ọmọ anabi ádámà ẹ̀gbin ni o ẹ̀gbin ni tọ́ wa jù náà ìtọ́wọ́ ẹsẹ̀ tí èèyàn lè pò mu àárẹ̀ kan wá ń ṣèyàn wọ́n á ní ẹ̀tọ́ sínú ògò pẹ̀lú àgbo ká ẹ máa mú àà ìtọ́ ti yàn kàlà ọ gbọ́dọ̀ mu tọ́ o ó poison yẹ o àmọ́ tó ọmọ àlò náà ìtọ̀ ràkúnmí yes ìtọ̀ àgbò yes ìtọ̀ àgùntàn yes ìtọ̀ ewúrẹ́ lábà àmọ́ tó èèyàn ọ gbọ́dọ̀ mu ẹ̀gbin ni ọlọ́run bò sì fi wòsàn wa sára tó ṣe jíjẹ rẹ̀ léèwọ̀ fún wa. wàhálà yìí màtábà ti mọ ìtọ́ wa lẹ́gbìn níta àbá ní jẹ sí ẹnu a kì í fi re a kì í fi lọ mu kéèyàn ṣagbára láti rí pé wọ́n máa jẹ gbìn àmọ́ wa mú tọ̀ alọ́kí agbo kan wa tọ̀ sí ẹ gbọ́dọ̀ bá wọn mú ìmúkùmù nìyẹn o àmọ́ tó wá tó tọ̀ màálù lábàtì lẹ́yìn náà tó bá yẹ pé tọ̀ màálù náà ni àbí tọ̀ ràkúnmí wọ́n á gbé kalẹ̀ fásitì tó pẹ́ wọ́n á lọ gbé síbì kan wọ́n á ní wọ́n máa lò fún ọmọ àgèrè àbí kìnnì kankan tó bá ti pẹ́ tí ìwádìí bá tún fi hàn pé tó bá ti pẹ́ jù títún máa ń ṣèyàn bí ọtí ẹ gbọ́dọ̀ mú pé kìnnì kan egun núgò ẹ gbọ́dọ̀ bá mú kú mu yẹn fírẹ́ṣì tọ̀ màálù fírẹ́ṣì tọ̀ ràkúnmí fresh ìtọ̀ àgùntàn o lè mú àmọ́ ìtàn ti gbé kalẹ̀ tó ti pẹ́ ẹ wá gbé títò sí àdògán tẹ̀ ń fi ń dáná pégun núbò eégún ti jẹ́ múmu tí wọ́n á mú mu kú mu tí wọ́n fẹ́ bí fún tèèyàn gbọ́dọ̀ bá wọn mú ilé yẹn ìtọ́ ọmọ anábì ádámà ẹ̀gbin ni kò sì sí ìyàpọ̀ ẹnu láàrin àwọn olùmọ̀pẹ́ ẹ̀gbin ni. akramakumullah nítorí wọn náà fi mọ̀ wípé ó wà acidic onípípáànù tí wọ́n fi ń kan léyìí báyìí nìsín tẹ́ bá gbé síbi kan wọ́n mọ̀ tọ̀ sí ojoojúmọ́ kọ tájẹ̀tì ẹ̀ jójúmọ́ tó bá fẹ́ tọ̀ ọ̀hún kọ̀tọ̀ sí kọ̀tọ̀ ya kí ni ọ̀sẹ̀lẹ̀ yóò wọn náà mọ̀ pé poison kan wà nínú tọ̀ so nítorí délé ọ̀ gbọ́dọ̀ mú ìtọ̀ ọ̀ gbọ́dọ̀ jẹ́ ìtọ̀ á ní kó fi fi sí ẹran ti sínú owó dénú ẹran òfò tí wọ́n fi tọ̀ sí àbí òye wa ni bá wọn jẹ́ wọ́n ti wá pọn nírú rẹ̀ jẹ́ ìwọ òsì mọ̀ pé tọ̀ wọ́n fi fẹ́ràn o wọ́n <laughs> lè yọ sèse ó bì ní tí ọba ti pẹ́ wà bì tọ́ba ti pẹ́ tó àfikọ́ náà sànù rẹ̀ fa èèyàn gbọ́dọ̀ jẹjẹ kújẹ nítorí pé ń wowó kówó tọ́ tọ́ba ti wá dájú pé gbìnìtọ́ mi yàn tí ìtọ̀ bá dà sí wa lára àbọ̀dà sí wa lásọ àbọ̀dà sí lẹ́lẹ̀ àgbọ́dọ̀ fọ̀ o àgbọ́dọ̀ fọ̀ pẹ̀lú omi tọ́mọ tó lè fọ̀ nǹkan míì mà ìtọ̀ dà sí lẹ́lẹ̀ nísìnyí àfọ̀ ilẹ̀ ti gbẹ sí òtò kòtó ìgbẹ́dà sí lẹ́lẹ̀ ilẹ̀ ti gbẹ sí òtò kòtó atẹ́gùn ti fẹ́ sí kòtó àfikọ̀ fọ̀ ìgbẹ́ ń bẹ lásọ rẹ ìtọ̀ ń bẹ lásọ rẹ ó ti gbẹ kòtó àfikọ̀ fọ̀ lára awọ wa ń kọ́ àfi ká fọ̀ kò tó kíkó ti gbẹ ó ti gbẹ báwò àgbọ́dọ̀ fọ̀nù. lórí rẹ ní títí pé tó bá ti lọ tọ̀ ń gbogbo àyọ̀ sẹ́tọ̀ dín náà ni yéṣu adúró kírun wájú ọlọ́run innahu lal'ab eré ní sè kírun kankan. àdúrà àti máa dúró tọ̀ ní gbogbo àtọ́ yẹ pé yọkàn tọ̀ yọkàn kó di rẹ̀ yóò sì dánú ṣòkòtò kàtútù àti gbogbo ẹ pé inna Allaha ghafurur rahim àwọn sì sọ pé wa annahu shadidul iqab ọ̀bùn burúkú ìdúrà àwọn obìnrin tí máa dúró tọ̀ tí wọ́n tọ̀ sí gbogbo ara wọ́n tọ̀ gbogbo ṣòkòtò tọ́ tan ẹ̀rí kó àwọn eléyìí ọ̀bùn grade one ni wọn òkú oorun ọlọ́run bọ̀ fọ́bùn ọlọ́run bá ń fẹ́ kéèyàn jẹ́ ní tó mára ìtọ́ńkọ́ ẹ̀gbin ni jọ̀mọ́. lẹ́yìn náà ilé ìgbàlódé ètò ti pa ń tọ̀ sínú ilé wọ́n ti ṣe pò kan fix one táàmù àtọ̀ sínú rẹ̀ ń gbogbo gbà àfi kẹ́ ẹ máa fomi flush ẹ̀ lọ́ba jẹ́bẹ̀ẹ́ lẹ́yìn ò ní ṣe gbé torí pé ẹ̀gbin ni. tán a ti sọ pé oòrùn àbátẹ́gùn kò tó láti fi fọ ilẹ̀ mọ́ o tó bá yẹ pé ilẹ̀ tán tọ̀ sí ilẹ̀ tó le báyìí kìí ṣe ilẹ̀ tó rọ̀ bí ilẹ̀ tó ṣe pé pẹ́ ni sẹ́mi pé mọ́tíláṣí ànábì sallallahu alaihi wasallam nígbà yẹn tí wọ́n fúlọ̀ rẹ̀ wọ́n fúlọ̀ rẹ̀ pẹ́ lásán ni sẹ́mi pé má ṣe tọ̀yún ni tọ̀yún ń sìnkì lọ́lẹ̀ kí wọ́n lóde tán tún ni wọ́n dá mi sí ṣé bá àrí tọ̀ mọ́ bẹ́ẹ̀ tó bí tó ń tì náà fi lọ tọ̀ ni fa ní kí ṣe bí ìtọ̀ náà dání sí torí tọ̀ lọ so nítorí délé àti ètò ṣe pé tó sínkì wọlé àti ètò ṣe pé àrítọ̀ agbọ́dọ̀ ṣe kí ni agbọ́dọ̀ dá mi sí àdéhìí yìí fi hàn wá kó mi tọ́pọ̀ lágbára láti gbàgbára lọ́wọ́ ẹ̀gbìn bóun nìtọ́ ṣe mọ lẹ́gbẹ̀ẹ́ omi bọ́kẹ́tì wọn ò bá kí lẹ́yìn lè pè tọ̀tọ̀ téèyàn tọ̀ kátẹ́ pé ìtọ́ ti pọ̀ lára rẹ̀ wá tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀ wọn ò bá wọ́n bẹ́ẹ̀ yá ni ó tó wọn ò bá tá omi bọ́kẹ́tì kan wọ́n túmọ̀ sí pé tí omi bá pọ̀ ẹ̀gbin ò lè rí gbèsè ẹ máa da omi títí tọ́kàn yóò fi balẹ̀ pé kò sí ìtọ̀ yẹn ń bẹ̀ mọ́ so eléyìí fi hàn wá pé tẹ́gbin bá ti pọ̀ àtẹ́gbin bá wà omi náà láti ṣe agbára rẹ̀. kò bá jẹ mẹsàlásì kò bá má jẹ mẹsàlásì. wọ́n tọ̀ sínú mẹsàlásì rí kò gbọ́dọ̀ sọ ibẹ̀ díbi tá a tún lè máa tọ̀ sí o mìíràn nìkan ṣe irú rẹ̀ wọn ò kọ̀ fún wọn fẹ́ kọ̀ fún wọn ni wọn gbọ́dọ̀ kọ̀ fún. ǹjẹ́ nìkan ṣe sọ́ni ẹ má bá wí tẹ́lómi bá ṣe wọ́n lè ní ẹ bá wí o mo rò pé yí nítorí pé ńgbà tó ń ṣe kí ni wọ́n pè àròkò bó bá jẹ́ pàrọ̀ àgbòrò ló ṣe bóyá yóò kàn àbùkù o àbí òye yín torí hasanatul abrar sayyiatul muqarrabin hasanatul abrar sayyiatul muqarrabin dáadáa tàwọn ẹni rí àìdá lọ́jẹ́ fáwọn ẹni tó súnmọ́ lọ́wọ́ sáré okú bá ṣe nǹkan tán ni ẹ má jágbe ma wọ́n wò tòun torí de eléyìí torí kò wọ́n mọ́ láì dáa torí ló kó wọn lọ́hùn táwọn bá tọ̀ wọn ìfẹ́ wọn kàn máa bá àwọn èèyàn sọ̀rọ̀ yọkàn kọ̀yìn sí wọn ti ń tọ̀ náà nù tọ́ba tún kọjú sí wọn ó tún ti bọ́ ọwá sọ́dọ̀ wọn nù tọwọ́ pa akọ̀yìn lásán ó túmọ̀ sí kó ti wọlé tọ̀nù nígbèríko lọ àmọ́ ń gbòòrò pé a ẹ ti abẹ̀rẹ̀ sí tọ̀nù níwá a <laughs> tó ń torí de lọ́dọ̀ tí wọn kì í ṣe léèfì àmọ́ ní ńkọ́ léèfì ni. àdéhìí ń kọ́ wa pé ká pọ́n mọ́ṣáláṣí lé o ká pọ́n mọ́ṣáláṣí lé torí o ti wà nínú ẹ̀jẹ̀ àwọn sàábí pa àgbọ̀dọ̀ pọ́n mọ́ṣáláṣí lé ni wọ́n fi jágbe mọ́ náà fẹ́ náà fẹ́ fọwọ́ ba àlàáfíà rẹ̀ kékin so o túmọ̀ sí pé ká pọ́n mọ́ṣáláṣí lé a kì í fi lọ́kùlọ́ lọ mọ́ṣáláṣí o ẹ wá sí mọ́ṣáláṣí lẹ̀ fáwọn ewúrẹ́ yín gbogbo wọn torí pé gbé ewúrẹ́ má kò burú ìṣe ewúrẹ́ dá kò burú báwo ṣe náà ni kò wọ́n máa tọ̀ sí mọ́ṣáláṣí kò wọ́n máa yàgbẹ́ sí mọ́ṣáláṣí pé kíni ẹ ti mọ́ṣáláṣí dàrí mo rò pé yé kìtì pa àmọ́ àti mẹ́tíláṣí lẹ̀ ń gbogbo wa àbí kẹ́nìkan ha kẹlẹ́bẹ̀ xaa kó tu sínú mẹ́tíláṣí pé kíni ọ yẹ kó kàn àbùkù pé ọ̀ya yọ fìlà rẹ kó fi nù nítorí pé mẹ́tíláṣí ń kọ́ ilé ọlọ́run ọba wa àbẹ́nìkan ti fi bàtà kókò kúkò ní ti ń kó bọ̀ láti òde ọwọ́ àtẹ́bí ẹnu ọ̀nà mọ́sálásí wọ́n há mọ́ ẹnu ọ̀nà pé kọjáde bí ọba jáde táwọn máa kó gbẹ wọnú mọ́sálásí pé tẹ bá tún dánrú ẹ̀ wò ń jọ mi sóyè. So tó yé sẹ̀mọ̀ kò nídìí kẹ́ parí sẹ́ńtẹ̀nsì <laughs> torí pé mọ́sálásí ẹ gbọ́dọ̀ pọ́nlé ẹ gbọ́dọ̀ fa àbùkù kan akramakumullah mọ́sálásí ní ìsìn yóò kún fún jàǹkáwọ̀ àmọ́ wòóràn àbí bẹ́ẹ̀ kọ́ ni ah, alimẹ́sìdò lè la ìyẹn ni kíkọ́ lọ́wọ́ ó ti kí ni kó tún nǹkan rẹ sí àmọ́nu yàrá rẹ lórí pé gbogbo ojoojúmọ́ lẹ́mọ̀ wòkè ẹ bá mọ́wọ́ yẹn ni mọ́sálásí ńkọ́ àgbọ́dọ̀ gbà kó fi ìlọ̀kulọ̀ mẹsàlásì torí ẹ ni wọn ti kọ tíra nípa ahkamul masajid gẹ́gẹ́ bíi tíra tí imaamu zarkashi tí wọn ti wọn kọ i'lamus sajidi bi ahkamil masajidi so wọn fẹẹ fi mọ ẹni tí ń forí kanlẹ̀ fọlọ ìdájọ́ àwọn mẹsàlásì kí ni tọ́tọ́ sí mẹsàlásì kí ni tí ọ̀tọ̀ sí mẹsàlásì torí rẹ agbọ́dọ̀ pọn mẹsàlásì lé jàmá eléyìí túmọ̀ sí pé agbọ́dọ̀ sọ mẹsàlásì di ilé àjọyọ̀ tẹ́ ẹ pé subhanallah bájọ yóò bá dé ẹ sì mọ́sálásí mi mọ̀ sá mo kọ àga wọlé ni mo kọ àga wọlé tí wọ́n wá rẹ ọkà mọ́lẹ̀ wọ́n rẹ sẹ̀ mọ́bi tà má ro gírí ẹ́ epo pupa gbogbo ẹ̀ wọ́n máa fi fi yí kíní pé kíní kan ẹ̀ ẹ̀ a máa fọ̀ ń bọ̀ báyà ẹ̀ máa fọ̀ ń bọ̀ báyà báwo ẹ̀ ṣe lọ serú rẹ̀ ní stadium mọ́sálásí ò sí fún rubbish and nonsense tábà pè ń pé hayya ala sọ́là àní rẹ́ nìkan kan mọ́sálásí wọ́n tó wá di kí wọ́n fẹ́ pín sẹ̀mú vita wọ́n fẹ́ pín ọbẹ̀ gbẹ̀gì gbogbo èèyàn wà kún mọ́sálásí tẹ̀ wá. tó <laughs> pẹ́ ká máa fa àbùkù kan mọ́sálásí jẹ̀ mà àwa mọ ibi tẹ́ ti rí láyé ìsìn pé mọ́sálásí ẹ lè máa ṣàjọyọ̀ nú ẹ̀ lé lé ẹ́ gbogbo mọ́sálásí mọ́sálásí kan ń wá wọn ṣàjọyọ̀ tán wọ́n wá wọ́n á pe state of emergency gbogbo wọn bẹ́ nílùú wọn dáwó lura wọn ẹ máa fọ ẹ máa àlà sí kí mọ́sálásí lè bí tẹ́lẹ̀ àjí hmm. kò yẹ bẹ́ẹ̀ náà kò yẹ bẹ́ẹ̀ ẹ lọ wá pápá tí gbogbo ẹ wà nílẹ̀ ẹsẹ̀ sì mọ̀ pé pápá gan ẹ̀yẹn da lédà ọ̀rá àmàlà alẹ̀ kẹ ẹ má bàa kílẹ̀ rẹ̀ kẹ́ ríran o ká ọ̀sẹ̀ àgọ́ mọ́sálásí lọ lọ ẹ sì mọ̀ pé kà làwọn míì lápá ń jọ àjọyọ̀ tàbí ẹ̀kọ́ ni ẹlòmíràn mọ̀ ọmọ mọ́ká yóò fi rẹ̀ ẹ́ yóò ti gbàgbé pé mo la wà mọ́sálásí sọ yìí ń torí káà ń ṣàjọyọ̀ káàkiri máa pariwo nu mọ́sálásí pé ẹ ká àjọyọ̀ ni ó ọlọ́mọkùnrin kárí ó ah, ẹ ṣáàdà ṣáàdà mẹ́sì àbí òye wa ẹnìkan á ní ẹsẹ fẹ́ sọ mọ́sálásí ibi tá a ti kírun lásán tá a ti túká ni yẹs pópósìlì ọwà fún un tí nǹkan míì bá wá tẹ̀lé tí ó bá tako nítsọ bí irun ṣe wà lábàá afẹ́ tètò àwọn mùsùlùmí afẹ́ mú lọ síwájú bọ́rọ̀ àwọn mùsùlùmí afẹ́ mú dàgbàsókè bọ́rọ̀ àwọn mùsùlùmí afẹ́ ṣàtúnṣe láàrin àwọn mùsùlùmí afẹ́ ṣe ìlànà tí yóò mú lọ síwájú bọ́rọ̀ àwọn lábà àmọ́ sọ afẹ́ ruka afẹ́ kúnọ́kà afẹ́ kúnṣẹ̀ mọ́fìtà ìwọ́n wá ní gbogbo eléyìí nínú mọ́ṣáláṣí pé kí ni. àwọn ìfà ń fi háyà lọ́sọ̀ọ̀sẹ̀ tàbí òye àwọn kan ti búùkù síwájú yín wọ́n á sọ di reception hall kò yẹ ká sọ mọ́ṣáláṣí di bẹ̀rù ó jẹ́ bó ṣe jẹ́ mẹ́rin. torí ẹ̀ ńgbà tọkùnrin yẹn tọ̀ tán anábì wa pè é sẹ́wọ̀n kó gbogbo yẹn ti ń kígbe mọ́ gbogbo yẹn ti ń jágbe mọ́ ló túmọ̀ sí pé ìwọ tó fẹ́ pè yẹn sọ́nà ẹ̀sìn ọlọ tí gbogbo yẹn bá ń bínú tó ń tara ìwọ̀rọ̀ àṣẹ sùúrù inú ń bí wọn náà ọ̀rọ̀ àṣẹ sùúrù torí ká lè a inna masajida wọn kọ fún tó àbígbẹ innama hiya li dhikrillahi lẹhi wa jal mọ́sálásí wà fún ẹtì ọlọ́ọ̀ni wa qira'atil an àti kíkẹ́ al-Qur'an ànábì ní sọ fún wa o kíkẹ́ ni function mọ́sálásí li dhikrillah pínpín pín àmọ́ la dhikrillah ni so àpéjọ bá jẹ kánú mọ́ṣáláṣí ó burú o tó yẹ àmọ́ kẹ́ ẹ wá sọ di one of its function tá a máa pín àmọ́ là á máa jẹ ká ń bẹ̀ là á máa ṣàjọyọ̀ ń bẹ̀ là. wa qira'ati al-Qur'an àti kíkẹ́ al-Qur'an ní wà fún un. bákan náà nínú tó tún fi hàn wá pé mọ́ṣáláṣí ibi tá a gbọ́dọ̀ pọ́n lé ni ni pé ńgbà táwọn sábẹ́ dìde tí wọ́n fẹ́ lọ kọ́ fún pé kí ànábì fi wọn lẹ̀ ẹ bá wí mọ̀nà níta ànábì kan sọ̀rọ̀ nípa pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má lù ọ́ àbí òye pàṣẹ dìde torí ẹ̀ sáà nìkan bá sá ti ṣe táwọn èèyàn rẹ bá dìde tí wọ́n lọ há máa ò ní kó rí wọn ọkàn ṣèbí gbà tó ọkàn ṣèbí gbà tó òrí ti ń lọ ni tó yé wọn àti wọn bá fẹ́ débi kí wọ́n fẹ́ àìsí lọ kẹrù ó ti bọ náà pé gbogbo èèyàn ti ń bọ̀ wọ́n á ẹ fi lẹ̀ ẹkàn ra gbáfìlà rẹ sọ torí pé tọba tọba tọba ṣèṣe pé ẹ mọlọ ẹ mọlọ pé òkè yẹ ẹsùn tí mo ṣe da àmọ́ wọn ti fẹ́ di ọ̀dọ̀ rẹ òṣèlú ìgbà tó rí wọn wọn ti wọn ti ń kú kirikiri bọ ẹrú ti bọ náà ti fẹ́ túlẹ̀ òṣèlú ìgbà tó rí wọn gbà tí wọn ara mú tí wọn fẹ́ máa lù pẹ kí ló ṣe náà rí ó sì máa kẹ kí ló ṣe náà rí báyìí ah, báyìí ni ọkùnrin wọn náà ń gbọ́ bẹ́ẹ̀ ni ìbẹ̀rẹ̀ ẹ̀kàn gbáfìlà rẹ̀ ṣubú ni so <laughs> ẹ má nà so eléyìí yẹn ẹ̀rí kan níbi sọlá ṣọlá nígbà tí gbogbo wọn kú gìrìgìrì nígbà tó fẹ́ di kí wọ́n fẹ́ mọ fọwọ́ bá má ẹ má lù ó tó yé sẹ́wọ̀n kó náà mọ̀ pé ah ń gbọ́dọ̀ tẹ̀ náà rú ẹ̀wò mọ́ láyé àmọ́ pé wọ́n filẹ̀ náà náà kò burú kò burú ẹ̀ filẹ̀ kí ló á ṣe tó burú ah, kí ló ṣe tí ò burú tó ń torí délé yìí eléyàn jẹ bó ṣe jẹ mẹ́rin wá síwájú yóò rí nǹkan gbà mí yóò sì bìgbà tó ń wò rí sòtú bá wá fẹ́ di pé ó fẹ́ dìbàjẹ́ náà àpinnu ẹ má ṣe dìbẹ̀ yẹn. lẹ́yìn náà anabi sallallahu alaihi wasallam wọn tún fi hàn wá nù àdéhìí kan ọ̀rọ̀ mi pé ẹ má fọwọ́ bá àlàáfíà rẹ̀ torí pé innama bu'ithtum muyassirin wa lam tub'athu mu'assirin ọlọ́run bá gbé yín dìde lẹ́ni tí ọmọ ṣe nǹkan rọrùn fáwọn èèyàn kì í ṣe lẹ́ni tí ọmọ sọ́dẹ̀lẹ̀. tọ́ tó bá jẹ́ pé ká kọ̀ fún yàn ọ̀dá ni ànábì ọba sọ fún wọn pé ẹ má kọ̀ fún wọn. torí kò bá sọ pé ìtọ̀tọ̀tọ̀ kò bí pé ká ẹ má jágbe mọ́. bákan náà inú àǹfààní tó tún àánú àdìsí ni pé aláìmọ̀kan èèyàn máa ṣe pẹ̀lẹ́ pẹ̀lú rẹ̀ èèyàn ní kéema èèyàn ní lè koko mọ́ sẹ́wọ̀n àmọ́ tó bá kẹ́ ń tọ́ mọ̀ àmọ́ sẹ́mi nìsín wọ́n ká pé bí wọ́n ṣe sọ fún lónìí ọ̀parí ó tún di lọ́ọ̀lọ́ tún wá tọ̀ ó tún di lọ́ọ̀tún làwọn wá tọ̀ sẹ́mi pé àbùkù tí ọkàn èmi ń kọ̀wé sí o àmọ́ wọn ò tún sọ kó tún tọ̀ sínú mẹ́tíláṣí mọ́ láti jọ náà. sàmẹ́yìn ní sẹ́yìn pé nùgbésí ayé wa yẹn ń hùwà bàjẹ́ kan ti kìlọ̀ fún un. kí ló ń gbọ́ tó bá tún di lọ́la tó bá tún di lọ́sùn la yóò tún ṣe é tàbí òye torí irú wọn lòfin ṣe wà torí irú wọn lòfin ṣe wà torí pé excuse tẹ̀ ń fún tẹ́lẹ̀ wọn ti tó kò ní ìdí excuse náà fi jófin tẹ́ bá fi jófin yóò jẹ́ kọ́ fáwọn míì tó fẹ́ gbọ́n. nínú ẹ̀kọ́ tuntun à ń bẹ̀ ni pé káì ìwà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọkà màmá ọ̀gá. àti pé pẹ̀lú pẹ̀lẹ́ ni wọ́n máa fi kọ́ ẹni tó fẹ́ kẹ́kọ̀ọ́ anabi ọ̀sàdédé adabahu fa ahsana ta'diba ọlọ́run ló mú kọ́ lẹ́kọ̀ọ́ ó sì kọ́ lẹ́kọ̀ọ́ lọ́nà tó rẹwà jù ọlọ́run kọ́ kọ́ àná lẹ́kọ̀ọ́ ó sì kọ́ alẹ́kọ̀ọ́ tó àǹfààní <clears throat> ká jìnnà ńgbà tá a bá fẹ́ gbọ́ bùkátà wa wọ́n lọ wà fún gbẹ̀yìn kì í ṣe tọ̀ nítorí táwọn èèyàn ti mọ̀ látàrí tó ti pẹ́ nù pé ìgbà tí wọ́n bá fẹ́ yàgbẹ́ ni wọ́n máa ń jìnnà àmọ́ tí wọ́n bá tọ̀ wọ́n èyí jìnnà tó bẹ́ẹ̀ ṣe máa ń jìnnà tí wọ́n bá yàgbẹ́ pé bẹ́ẹ̀ ni àbẹ́ kọ̀ bẹ́ẹ̀ ni àwa náà ti mọ̀ bẹ́ẹ̀. nísìnyí ká gbẹ̀yìn fẹ́ tọ̀ ní mọ́ṣáláṣí bí tí wọ́n ò ṣàyè gbẹ́ sí. sẹ́yìn kébi tẹ́tì máa báyàn sọ̀rọ̀ ni ó sì wọ ibi tó ti tọ̀ ń bẹ̀. ó sì tọ̀ rẹ tó bá fẹ́ dàbí ìgbẹ́ wọ́n sì tún rí tó tún gbàgbé tó tún tu lẹ̀ pé ń bo lọ́dà ibẹ̀ ti lọ́tọ̀ kan <laughs> ibẹ̀ ti lọ́tọ̀ kan ní no nísìn nǹkan míì ni subhanallah kí ló dé tí o ṣe ṣe mẹ́ no ó ní ìdíkà tún ní jùlọ wà á kápẹ́ ní ìsìn. ẹnjọ sọ̀rọ̀ pẹ̀lú ọ̀rẹ́ rẹ níbi o sì fẹ́ tọ̀ ìbẹ̀rẹ̀ náà sì láàyè tọ̀ ìtọ̀ yẹn wa fẹ́ mú sódà ní ìṣó yẹn wá ń wá ọ̀kan ti kọ́kọ́ jáde ó ní òun sọmọ pé ọ̀fẹ́ gbára rẹ pé what <laughs> what is now happening so ó rẹ kọ́mọ jáde kọ́mọ jáde torí pé ọ̀fẹ́ àìbá mọ̀ rẹ ohun. ìṣó rẹ̀ kéésù oorun rẹ̀ tán kó mọ́ gbóhùn rẹ̀ báwo wá ni tó bá rí pé ìgbẹ́ ni ó jáde sọ́ọ̀fẹ̀ kan máa gbọ́ ohun ìgbẹ́ tí ń jáde lára rẹ̀ ní àti ìyẹn sóòmù kọ̀ àbí òye yín torí ẹ̀ ló ti jẹ́ kó gbogbo àwọn tó ní làákà ìláyé kò ní í fẹ́ kákò ń yàgbẹ́ níbi tẹ́nìkan ti máa róhùn àbí tó ti máa gbọ́ póhùn yàgbẹ́ tó wá jẹ́ pé ohun gbígbẹ̀ rẹ ti ń jáde wọ́n mọ̀ á memorize ẹ̀ kíkẹ́ ẹ eh, bá kọ́kọ́ bẹ̀rẹ̀ sí yàgbẹ́ bákan <laughs> so lọ́pàá ló fi jẹ́ kẹ́ o sunna anabi sallallahu alaihi wasallam sani gba fẹ́ lọ yàgbẹ́ àwọn sàbí ọmọ tẹ̀lé àwọn méjì wọ́n mọ̀ tẹ̀lé nígbà tó bá ti di pé wọ́n débi kan pẹ́ dúnbì anabi wa tún lọ jìnnàjìnnà kó tó di kan lọ lóṣù àbí òye wa ilé yìí ń bẹ nínú ẹ̀kọ́ tó ga jù torí ẹ̀ ló ṣe jẹ́ pé káyipé lè tiẹ̀ nìsín wọ́n kọ́ nílé ìgbàlódé tẹ́ bá ti kó ń palọ̀ nìsín tọ́ẹ̀lẹ̀tì lẹ́wọ̀ gbá wọ́n wá ṣẹlẹ̀ pọ̀ fẹ́ yàgbẹ́ ọ̀rẹ́ rẹ̀ kan á bẹnu palọ̀ ó sì mọ̀ pé rúlẹ̀kùn tó ṣe kò nípọn débi tó gbogbo tí máa ń ṣẹlẹ̀ nínú tẹ́lẹ̀tì wọn ò ní gbọ́ lóde ẹ lẹ̀kùn ọlọ́wọ́ bá ti rí lo ṣe so n tó ṣe ń bẹ̀ yẹn ni pé <laughs> ẹ dákun so bóyá ẹ ẹ bóyá ẹ dúró dè mí ní òde mò ń bọ̀ wá tó yé torí pé ń bẹ nu adab kí ẹ dákun ẹ dúró dè mí lóde mò ń bọ̀ wá nítorí kọ́ mọ̀ mọ́ ẹ jẹ́ pé ọ̀ ha. ohun gbígbẹ rẹ̀ bá ti ń jáde bẹ́ẹ̀ni ẹ̀kọ́ ìjẹ́sí islam mú wa fún wa èèyàn ara rẹ torí tí bá ti lè dànù ò lè rà padà mọ́ o òun náà ń yàgbẹ́ ọ̀rẹ́ rẹ̀ náà ń yàgbẹ́ o so ṣùgbọ́n ní súnà ni pé gbogbo àwọn nǹkan rí pé nature pé a máa ń soge máa soge bí gbàtà yìí sá ìwọ náà ní sọba tó sọdá sọ borí tí ń rùn sọmọ kọ fẹ sá àmọ́ bó lọ sá tó lè sá kúrò lọ́dọ̀ ara rẹ̀ <laughs> so súnà ọlọ́ọ̀ni so ṣùgbọ́n mi ìyàn ò ní fẹ́ ká pé ẹ wọ́n gbọ́ pé wọ́n ń yàgbẹ́ ẹ wọ́n gbọ́ ohun ìgbẹ́ rẹ ohun ìtò nínú dídá tó dá tọ́lọ̀ ń dá wa nù unlike àwọn ẹranko ah, ẹ ẹ bàbá alágùtàn nìsín ibi tí wọ́n ti ń jẹun náà ló ti máa yàgbẹ́ kò ní wò fáwọn èèyàn kan dú tá ń dú kí ni wọ́n ń ṣe tí wọ́n kó mẹ́ nítorí bí ẹranko sì ṣe wà nù tiẹ̀ so therefore ìwọ gbọ́dọ̀ jẹ́ ẹni tí wọ́n máa lo làákà ìtọ́lọ̀ wọn bá fún ọ. nínú àǹfààní tó tún ń bẹ̀ ni dáfúrú àádọ́mi mọ̀bọ̀rẹ̀tẹ́yìn bí akọ́fìhìmá ká máa ti ọlọ́mọ pè tu àyà nínú nínú ìyà ìyà dẹ́ ń pè ní gbádùn nàìjíríà oníkan múnádìkẹ́ kákùn kan bàbàrà ìjọba ti sóò ti dirinikéètì orí àwọn èèyàn débi pé gbogbo tí ọjà máa kankan wọn sọ di bàbàrà torí pé wọn ti sọ wá sókun sá lábàtí wàá rí náà ẹ kálukú ọmọ pàtẹ́wọlé pé kíni à ń sanwó náà tí ò sí wọn á mú dé kí là ń pàtẹ́wọ́ sí àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ kọ́nà jẹ́ agbọ́n torí pé ìjọba ni máa jọ ọmọ ìlú ọgbọ́n ìjọba ni máa jọ ọmọ ìlú ọgbọ́n ni máa jẹ́ wọ́n wáì àmọ́ tí ìjọba bá ti fẹ́ sọ ọmọ ìlú rẹ̀ ń kà irun tẹ́ ẹ̀rí tí ń ṣẹlẹ̀ nàìjíríà ni máa ń ṣẹlẹ̀ aslan ò lè sí tap water kó rómi iná náà gan à ń sanwó kò sí iná sẹ́mi àti wàá mú dé wọ́n mọ̀ pàtẹ́wọ́ up nepa ẹ̀ ní sọ pé down nepa up báwo ó ti múná wá ní ìsìnkú ó ti tó sùn mẹ́ta a sì ti san oṣù mẹ́ta sẹ́yìn lé subhanallah tàbí kọ́ lọ́nà bá wa tún orílẹ̀-èdè ìsè ẹ̀ sì bí wọn jẹ tẹ́tẹ́ kan ni iná tó tún lè mú lọ láàrin ìṣẹ́jú méjì tó ń torí délé ọjọ́ bó ṣe jẹ́ eléyìí tó bó ṣe tó tó subhanakallahumma wa bihamdik ashhadu an la Dr. Kọ́sì. Nọ́mbà one. Ìbéèrè tèmi ni pé nípa àdínkù lábáwò tó wá kúrò sí mọ́ṣáláṣí. Ẹnìkan ṣàlàyé wípé mi ìmọ̀ bí àgbáyà rẹ̀ wà tí wọ́n ń gbé lẹ́yìn tí lọ́sùn náà ti máa lọ sọ̀nà tó ṣàlàyé fún arákùnrin gan. Ipò àgbẹ̀ tó kọ́ lọ ń kẹ́ òun kọ́ lọ ń kẹ́ lóṣù kọ́ lọ máa kẹ́ lómìmọ̀ lẹ́yìn àwọn ibi lẹ́yìn tí a lọ fi bọ̀ abà sọ̀rọ̀ wá sọ̀rọ̀ fún àdúrà yìí máa ṣe ètò sí ìgbà ayà rẹ náà. ń wà ṣùgbọ́n kò sáǹfà nípa ńbẹ̀ fa wà lọ́fà láti sọ. mo rò pé yé ọwọ́ àṣùgbọ́n àǹfààní wo lọ́wọ́ àǹbẹ̀ fún aláǹsọ̀rọ̀ tọ̀ wípé èèyàn gbọ́dọ̀ tọ́ mọ́ṣáláṣí sòkòtí fáyidà kan di níyẹn lára ife kókó àtànábì sallallahu alaihi wasallam nìkan sálìjọ́nà táwa fẹ́ rí mú tiwa torí pé kò sínú àdúrà pé kí wọ́n mọ̀ sàdúrà pé mi àti bàbá mi nìkan ni kò fi sálì jẹ́nà tàbí òye wa so sáǹfààní bá wà ń bẹ̀ ńlọrọ̀ anábì sallallahu alaihi wasallam tó sọ fún pé hajjarta wasi'an wọ́n fẹ́ sọ àlìjánà tó fẹ̀ di funfun wọ́n fẹ́ sọ àlìjánà tó fẹ̀ di funfun torí màtó bá lè mi wà àtànábì nìkan ni kò kó sálìjánà pé kò dìyà ó ti dìyà nìyẹn nítorí pé àlìjánà tó fẹ̀ tó ṣe pé ìbú rẹ̀ fífẹ́ sánmà àtìlẹ́yìn wọn á kó yàn méjì lásán bẹ́ẹ̀ ó e bí ó dìyà ó dìyà ni náà nàmbà tù. nàmbà ètò ìgbẹ́jọ kí ni ìdájọ́ ẹ̀gbin tó bá jáde látara àti ẹ̀jẹ̀ wọn. ẹ màtọ́ náà wọ̀ pé jẹ́ náà ni ìgbẹ́ àtìtọ́ wọn ìtumọ̀ pé wọn kì í bẹ́ẹ̀ yẹn kì papò lè ara wọn. ṣùgbọ́n kì í ṣẹ̀gbin nípa pé tí wọ́n máa fi ẹnu ba nǹkan kan nǹkan yẹn ọ̀dẹ̀gbin àbí òye wa nǹkan yẹn kò di ẹ̀gbin náà. ìbéèrè tí mo bèèrè ni pé ẹ ti sọ̀rọ̀ fún wa nípa ìtọ̀ ọmọ èèyàn àmọ́ nínú àwọn tó ti pẹ́ síwájú wọ́n ṣẹ̀dáyọ̀ rí ìtọ̀ àwọn ọmọ kéèké bí ọkùnrin tàbí obìnrin ṣé o dàrú láàrin àwọn méjì dáná ní pípẹ́ òun tàbí nínú àwọn kéèkì ní fóònù. pípẹ́ kìnnì. pé tó bá ta sí ìrẹsùn. kì í ṣẹ̀gbọ́n. pé kì í ṣẹ̀gbọ́n pé kì í ṣẹ̀gbọ́n. kò sí ẹ̀gbọ́n ọ̀rọ̀ tó sọ pé kì í ṣẹ̀gbọ́n gbogbo àwọn ìgbà wọn ọ̀rọ̀ tó wá lọ́sọ̀dọ̀ ànábì sọ̀lá àṣẹlẹ̀ kò sí ètò sọ pé kì í ṣẹ̀gbìn torí tí ìbá ṣẹ̀gbìn gbọ́dọ̀ ànábì sọ̀lá àṣẹlẹ̀ ṣe wọ́n mi sítọ̀ ọmọkùnrin tí sì ń fọ̀tọ̀ ọmọdéyìn àbí òye wa so báyà nǹkan tó fẹ́ béèrè ni pé báwo ni wọ́n ti wá wọ́n omi sítọ̀ ọmọkùnrin lásán tí wọ́n sì ń fọ ìtọ̀ ọmọbìnrin tó bá ti jẹ́ pé gbin méjèèjì kí ló dé tí wọ́n fọ méjèèjì so àwọn sọ pé wíwọ́n mi sí kò yàtọ̀ sí fífọ̀ torí wọn ò pàtì nítorí pé ó ti jẹ́ tọ̀ ọmọkùnrin ṣùgbọ́n ṣe ni wọ́n ṣe kí ni ṣe ni wọ́n wọ́n mi sí wọ́n wọ́n mi sí ó fi tutù jìgbìnì wọ́n sì fọ́ nígbà tí wọ́n fomi sí òtútù dìgbì ni wọ́n wá gbó ìtọ̀ ọmọbìnrin nìyẹn kò sí ẹ̀gbà ọ̀rọ̀ kan tó sọ pé ìtọ̀ ọmọbìnrin tẹ̀lé náà wọ́n máa fọ wàhálà ìkùn sẹ́yìn. Thank you. inshallah táyé àti béèrè béèrè tó gbogbogbò bá wà ó béèrè lónìí tọ́ni àti olóńgbò náà àlékún sọ̀rọ̀. bí bá bí irú báyìí lọ́wọ́ àgbẹ̀ oṣù bẹ́ẹ̀ aṣọ kan wá ti ọ̀pọ̀ tó ti rẹ̀ aṣọ kan wá jábọ́ síbẹ̀ tí aṣọ yẹn náà ó ti di. àwa náà wá béèrè pé ṣé ń gbà tó jábọ́ sórí ẹ̀ ìtọ́ sétọ̀ yìí àkọ́kọ́ nǹkan kan ò ta sọ̀rọ̀ ṣùgbọ́n nǹkan ti lẹ̀ o ilẹ̀ yẹn a lè kírun lórí ẹ̀ láì jẹ́ pé láì jẹ́ pé a pọ̀ ṣùgbọ́n aṣọ tó bọ́ sórí rẹ̀ kò sí nǹkan kan tó ti òtó àfi kárí tọ̀ lára rẹ̀ Thank you kèése dandan kèése dandan sísá bí púpọ̀ <clears throat> ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí gbogbo èèyàn rí ni sọ ṣùgbọ́n rìwáyà eléyìí wà rìwáyà eléyìí wà rìwáyà eléyìí wà tí rìwáyà kan bá ti wá tí àwọn <clears throat> sàábé tó gbà wá lóríṣiríṣi bá ti pọ̀ wọ́n sọ pé rìwáyà nìkan ṣáhìd lè rìwáyà tẹ̀ lómìn riwaya eléyìí jẹ́ lẹ́rìí fún riwaya ẹlòmíì ọjọ́ ẹlẹ́yìí and nínú mahadith abukata láti sọ pé sàbẹ̀ mi ló tún gbà ìwà sàbẹ̀ because we don't have time for all those those things but wọ́n ti ma nínú mahadith tí wọ́n tún wà nù riwaya mi <coughs> ó tún wà nù riwaya mi kò pa dandan kó jẹ́ sàbẹ̀ yẹn nìkan torí pé njọ́ ṣẹlẹ̀ yẹn èèyàn púpọ̀ wà mẹ́ tàbí òye wa so but riwaya tí ibnu hajar ló ń bí riwaya abukatada riwaya abukatada ń bẹ nínú bukhari àti muslim. tẹ́ ẹ bá padà sínú Bukhari àti Muslim ìṣẹ̀lẹ̀ yìí ẹ̀rí kó Abu Hurairah gbà wá ẹ̀rí kó lómi gbà wá ẹ̀rí kó lómi náà tún gbà wá mọ̀ títà wọn nílò ń bí ẹni títà ni Abu Qatada naam Anas naam naam maaleykum salaam. bọ́sùlá mi ti lè fún wọn kọ́ níbi three story tó lè fún fi òkè pátápátá wọn fún ṣe election marriage àti báwo ni. masalasi. ala mọ́ṣáláṣí tó bá jẹ́ pé sàlẹ̀ rẹ̀ mọ́ṣáláṣí ni títí tí èdè sánmà náà ń kọ́ mọ́ṣáláṣí náà lónìí. yàtọ̀ sí kọjá pé lùtẹ̀ wà ilẹ̀ wọn sọ wọn ti kọ́lé sísàlẹ̀ ẹ̀yìn wọn arókè lè yàn wọn akọ́ mọ́ṣáláṣí bẹ́ẹ̀ tó yé sàmọ́ bíi ká tún wá gbà pé kí wọ́n máa fi sàlẹ̀ sí iléeṣẹ́ wà bílẹ̀ ọtí kọ́ sọ wọ́n fi àjálẹ̀ kẹta ṣe reception àmọ́ ah, bá a ti fẹ́ ṣe bẹ̀rẹ̀ tọ́da ni kọ́ wọn fi ṣe àmọ́ tó máa fi ṣe àwò kí ni wọ́n ń ṣe ń bẹ̀ tí ọba ti takotọ́ lọ́n lábàásì tí ọba takotọ́ lọ́n fi ìbà sẹ́mi tó ń ṣẹlẹ̀ tó ń ṣẹlẹ̀ ni pé irú táwọn kan ṣe ń sọ ọ́ ni wọ́n fẹ́ máa introduce sí àwọn mọ́ṣáláṣí ìyàgbẹ́ tó máa ń ṣe ìgbéyàwó wọn ṣọ́ọ̀ṣì níbo la tún fẹ́ kí wọ́n lọ tẹ́lẹ̀ náà ilé ijó náà ní sá ilé orin náà ní ilé àtẹ́wọ́ náà ní ibẹ̀ náà wọ́n ti máa ní gbé kéèkì sí lẹ́nu ó náà gbé ó gbé fùfú sí lẹ́nu ó gbé kéèkì sí lẹ́nu so irú rẹ̀ náà làwọn náà ń gbé wọnú àwọn mọ́sálásí lọ́pọ̀lọpọ̀ àwọn àyè mi so nítorí ẹ má gbàjú òsì ní kíni ẹ̀yin náà ẹnu Islam yà jẹ máa sáà fẹ́ fẹ́yàwó afẹ́ lọ́kọ náà ló ń bí kíkà máa ṣẹ̀ṣẹ̀ lọ reception kékin ni mo fi fún ọmọ gbà bá ẹ̀yẹn jẹ́rìí sí ẹ̀túká gbogbo wàhálà kankan máa wa sí yẹn so nígbà tó sì lówó tó fẹ́ fún àwọn èèyàn ló ń jẹjẹ àbí òye wa so wábì kan sùkúù kan lọ gba kíláàsì wọn kan yọ kí ló lè <laughs> kí ni wàhálà náà ní ìsìn náà àríkù sọ̀rọ̀. bẹ́ẹ̀ sọ̀rọ̀ olóńgbò kú a gbọ́dọ̀ wọ́n béèrè pé àwọn èso tó bá jáde lára rẹ̀ tó. àti wọ́n ti béèrè bóyá wọ́n lọ sàlùwàlà àbí bóyá òun tó gbé gbà náà ẹ sàlàyé fún bàbá náà. ìbéèrè mi ni pé tí pé sọ̀rọ̀ nípa pé àwọn bíyì tí wọ́n sọ nù àṣẹ pé ó kọ ẹni lórúkọ iṣọ́ àjẹmánì wọ́n rẹ̀ pé ó wá náà òdì kan sí wa pé wọ́n ní pé ẹni tó jẹ́ olórí àwọn àwárí ti pé lórúkọ. àwọn lè jó náà ni ó lè náà ni àwọn ọmọ ó kọ wọn kan náà ni. bọ́tẹ́ uh, a ní nǹkan kan ṣe pẹ̀lú kó ọjẹ́ nǹkan kan náà ọjẹ́ nǹkan kan náà sẹ́rí àwọn kankan wà nínú òfin ilé yẹn fásitì lè lórí because we have nothing to do with it àfi tó bá fẹ́ kọ biography ọkùnrin yẹn wọ́n ẹ̀ papọ̀ mọ́ra àwọn náà ṣùgbọ́n fẹ́ òfin òfin yẹn làwọn á ní gbà kódà ká rẹ̀ àníjẹ torí wọn á ní kọ rẹ̀ àgbà certainly pọ̀ ni àtọ̀ ń ṣiṣẹ́ ọmọ ọ̀dọ́ fún yín tí tó bá ti rí èkúté kò ní máa lé ká ṣé ẹ̀yin fẹ́ rí èkúté nulẹ̀ àtọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ń sẹ́ yóò sì máa lé ká yọ̀ dà fún ọ ṣe laka yi àrí sísè lọ. ẹgbẹ́ bẹ́ẹ̀ pé ní olóko wa jẹ báyà ayé rẹ̀ kalẹ̀ olóko wa jẹ ńbẹ sáré jẹ lórí. á olóńgbò yàn lẹ́kọ̀ọ́ ara ṣe làákàtí olóńgbò máa ṣe nù àmọ́ ẹlẹ́kọ̀ọ́ lóńgbò tó bá fi lè jẹ ẹran tẹ́ ẹ gbé kalẹ̀ kọ̀ lẹ́kọ̀ọ́ torí inú ẹ̀kọ́ tó lóńgbò máa ní ni pé yọ́ọ́ mọ nǹkan tó jẹ́ tàwọn ará alé ẹ̀rì pé kò ní débi kò ní débi àwọn ẹran tẹ́ ẹ gbé kalẹ̀ yùn yọ́ọ́ mọ retí kẹ́ já ìjàǹjẹ ẹran fún òní àbí òye nísìnyí ó ti mọ̀ pé tẹ̀ ń bá ń jẹun fún un lóúnjẹ jẹ tẹ́ bá gbóúnjẹ tẹ́ bá gbóúnjẹ yín kalẹ̀ olóńgbò ò ní kẹnu yóò jókòó tì ní títí tẹ̀sí dé báyà wòró ló ń gbòòrì lọ́fà yóò yé so yóò jókòó títí tẹ̀sí dé nígbà bá dé tẹ̀ máa ń fún tiẹ̀ tiẹ̀ ní ọ̀mọ̀ jẹ so bólóńgbò ṣe rí nu wà á kẹ́rọ̀ mọ́kúnmọ́ lọ sẹ́wọ̀n kólóńgbò yìí jẹ́ kí wọ́n rí gbẹ̀ òun káyé tó da yóò yìnbó ìgbà táyé da yóò yìnbó ní sọ lè sọ sórí bẹ́ẹ̀dì olóńgbò tẹ́ pé ó wúlọ̀ ó wúlọ̀ ó wúlọ̀ tí ó bá ti wúlẹ̀ tán kò ní yàgbẹ́ yóò sì yàgbẹ́ bẹ́ẹ̀ yóò sì tún bò yóò tún gbóòórùn lẹ́nu pé ṣé ń rùn tó bá rí i pé ń rùn yóò tún tún wú yóò tún rí gbẹ́ mọ́lẹ̀ dáadáa sí i subhanallah naam. ẹ àló ló ń gbò yín tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò lẹ́pọ̀ ẹ gé bẹ́ẹ̀ dànù àbúrò àmọ́ abólóńgbò jẹun fún níbì kan náà ẹ gé bẹ́ẹ̀ dànù naam. ní kí máa di pé yá nǹkan sínú omi tí ọ̀fẹ́ tó ní kí ni kí yà ń lò mí. nǹkan kan kú sínú ìtọ̀ kan <laughs> sínú omi tí ẹ̀sẹ̀ rí nǹkan mẹ́rin nísìn ìtọ̀ kan sínú omi tí ẹ̀ fẹ́ fi wẹ̀ ẹ̀yin ò wò wò ṣé ìtọ̀ yẹn yí omi yẹn padà tó yí oorun rẹ̀ padà yí títọ́wò rẹ̀ padà yí. àádùn rẹ padà tí o bá ti yí nǹkan padà nù ilé yẹn lá ishkal tí bá ti yí nǹkan padà nù gbogbo ilé yẹn lá ishkal naam. Aleykum ti tọ́ ọbẹ̀. àgbà tẹ́yìn náà bá ti rí tọ́ kò sẹ́wọ̀n kéèyàn sà ń bẹ̀ gan ni sá tó ọjọ́ bó ti jẹ́ mẹ́wàá. wa aleykum salaam. ẹ ilé ọtí ló ti kọ́kọ́ síwájú ni àbí mọ́ọ̀sì. ṣùgbọ́n sọ wá pé mọ́sùkì ló síwájú kó tó dálé ọtí lẹ̀ àsìkò yìí gan-an lọ́tọ́ kẹ̀kẹ́ wọn lẹ́jọ́ lọ́dọ̀ gómìnà yín àbí òye so nítorí ọba yín sóògùn wọn gẹ́gẹ́ bó ṣe ní kí wọ́n wó ṣọ́ọ̀tì kan tí ń yọ mọ́sálásí lẹ́nu ìgbà tí wọ́n wo history wọ́n rí pé mọ́sálásí náà ti kọ́kọ́ kọ́ ó sì ní kí wọ́n wó ṣọ́ọ̀tì yẹn lẹ́kọ̀ọ́ àbí òye tó ká tó apélé ọtí ẹ wo history tí mọ́sálásí ló ti kọ́kọ́ síwájú ní àbílẹ̀ ọtí o ẹ wàá pè wọ́n lẹ́jọ́ lọ́dọ̀ rẹ̀ nígbà tí wọ́n bá gbé katapila wa tí wọ́n bá dalé ọtí wó mọ́sálásí ó rì mú mi àbí òye ṣùṣùgbọ́n tó máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà ni pé àwọn ilé ọtí ọ̀sà déédéé wà ní gímú ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́sálásí ṣé bá ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ rí ti ń tọ́tù náà wọ́n lè kọ́ ara jàmá mọ́sálásí náà òní sì máa dá sọ̀rọ̀ mọ́sálásí jù lè má mú òsì nílé bá wí tàbí òye bí ibì kan náà ní táwọn náà rí tí wọ́n dálé ọtí lẹ́nu tó ti mọ́sálásí tínú bí mi tí wọ́n sọ̀rọ̀ wọ́n ní ah, ọ̀kan náà yasúnà ni oníta nítẹ̀mú bẹ́ẹ̀ yasúnà kí ṣé yasúnà ni wọ́n máa tẹ̀mú ṣùgbọ́n kọ́sà wọn ti mọ̀ pé tí wọ́n bá ní wọ́n ṣe fíṣẹ̀ bíi lílà òní máa dáwó jù ṣùgbọ́n gbogbo àwọn kan wọn yẹn nígbà míì ìdádédé wà ń bẹ ẹ̀yin náà lè pàmìtì wọn láti ṣe bẹ́ẹ̀ tí bá sì wo ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí wọn yẹn àfààní àwọn ìlú wọn yẹn ẹ̀rí pé owó ni wọ́n fi mọ́ṣáláṣí pa ṣòwò ẹni tó bá ti lè contribute wọn ni ọlọ́run ni ó dájọ́ fún wọn àwọn olè sọ pé kẹ́ni tí ó tọ̀ tí ọmọ ṣe kìnnì ọmọ tọ̀ tí lẹ́yìn náà gbàtọ́ bá wà ní mọ́ṣáláṣí táà náà hùwà ọ̀mùtí kí ni tó fẹ́ yá àyàn lẹ́nu kí wọ́n tọ́ tí ń tòsí mọ́sálásí náà náà àwọn torí pé ní ìtẹ́wá wọ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí láwọn ìlú Yorùbá yẹn àbírò Èkó yẹn ẹ̀ríkẹ́ ọlọ́run nìkan ló lè máa gba àrùn yìí sá àbí ẹ̀kọ́ ni nítorí pé ní ìsìn irun àṣùbà nísìnyìí nísìnyìí ọjáde ńlẹ̀ ẹ̀ ń lọ mọ́sálásí irun àṣùbà àníṣẹ́jú méjì àbọ̀ wọn ti kírun tán wọ́n ti ṣàdúrà one hour lẹ́yìn irun ẹ dákun ẹ̀ wò ewo lọ́ pàtàkì ẹ kékeré kan ẹ àwọn tí ń ra àwọn kárakáta àwọn kékeré kan ọlọ́jọ́ wọn máa rí ṣe ọlọ́jọ́ wọn ṣe kékeré kan sọ má mú o wa. so eléyìí ẹni nǹkan tí wọ́n fókọ̀sì lé lórí kì í ṣe pé ìrùn gàgà it's just bí ìgbà tí business center ni so business center ò sì kọ̀ pé kẹ́lòmíì náà tún gba tiẹ̀ àbí òye sì wọ́n ní ta la torí pé wọ́n fẹ́ kírun fa ìjọ́ tó bá ta lè mọ́mù náà láyọ̀ mọ́tò ẹ̀ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت